dáhùn náà rèé elédùn ọmọ àṣẹwò. irú àmì ara wo ló sọ mí iná. ṣètò wa padà ní báyìí tí mo sì ti dé lu omi dá tán. nítorí pé tó o bá fi lè lọ sọ́hùn-ún ó lè fa ìpalára ó lè dá ẹ̀mí wọn légbodò kódà ó lè fa oríṣiríṣi àìsàn fún wọn nílùú ọ̀hún. ah ah ah iṣẹ́ ọba rèé kò ṣeé má jẹ́ àmì á sì tún sọ mí pé kí n padà ìrìn mi kẹ̀kan sí ni. máa ṣe wọn a sì à ń kí wọn wọn sí adam ẹni tó jẹ́ pé aláwàdà ní láàrin ìlú wọ́n sì àlejò kókókókókó. ààfin rẹ̀ kì í kan ni mo sì fẹ́ kẹ́ ẹ mọ̀ pé Délání kì í ṣerú èèyàn bẹ́ẹ̀ o àgbà Délání ti ń sáré nú ẹ̀ kan bí ò bá lé nǹkan dájúdájú nǹkan ń lé. wo mò ń tọpasẹ̀ Délání lọ ni ìrísí èèyàn ìní máa sọrú èèyàn téèyàn jẹ́ ń gbà mí. Ewo wa àǹtí tẹ́ ẹ fẹ́ gbìjà àtàwọn pẹpẹ débi ẹ́ kí ni ti yín bẹ̀ èyàn sáà lọ́jọ́ adùnkànmọ́ lọ́jọ́ òkoro tiẹ̀ ṣe ni ká ẹ wọlé ẹ wá lọ jẹun. mo ti gbọ́ kò burú o. dani kí ló dé o ti pẹ́ jù o. ìyá àgbẹ̀bí ẹ má bínú ṣe é rìnrìn àjò tí mo lọ ó kù díẹ̀ kí n dọ̀hún àmì ara wa sọ mi mo bá dúró pé ah, kí ló lè mọ ṣẹlẹ̀ ó dàbí ẹni pé lé ni òun ló jẹ́ mọ́ bọ ìyá wa. Délani àmì ara tó sọ̀hún dà àmọ́ a dúpẹ́ lọ́wọ́ ọba òkè a sì dúpẹ́ lọ́wọ́ ọ̀ṣun aya rẹ ti bímọ pẹ̀lú rọ. Ah! aya mi ti bímọ. ó ti bímọ. aya mi bímọ. ó ti bímọ. Ah! Ah! elédùà mo mọ̀ dúpẹ́ o mo gbóhùn ìyá mo tún gbóhùn ọmọ. àtìyá àtọmọ kò sí nǹkan kan tó ṣe wọ́n. ẹ̀yin alálẹ̀ ìlú ọbátẹ̀dó mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín ìlú bàbá mi ò gírídìgbà mú akẹ́nu èké ṣèkan ọ̀lọ́ tí fẹ́nu ká lọ́lẹ̀ ṣé báwa lọ́mọ agídí òkọ kú òrókùn ìjà fẹsẹ̀ kọ́ ọ̀tọ́rọ̀ gbòǹgbò jà fáwò ah mo dọ́ lọ́mọ láyé ah elédùà ò ṣe o ẹ àyà mi wá ń kọ́ ọ wà nílé nǹkan kan ò sí àtọmọ àlàáfíà ni àlàáfíà wọn wà ọmọ mi náà àlàáfíà ni àlàáfíà ni wọn wà. Dèlàní Dèlàní délà ní. mò ń jáyé bó ṣe ń pè mí bẹ́ẹ̀ ni mò ń gbọ́. wọ́n kàn ju jẹlẹ́dùnmarè lọ ní tí ń bẹ lẹ́yìn ẹ̀fà ó jèjè lọ. kí n tó wà lẹ́yìn ọ̀fà jèjè lọ. ó jèjè lọ. ẹ kí ni nǹkan tó wà lẹ́yìn ọ̀fà tó jèjè lọ tó kọjá pé mo fẹ́ dọ́lọ́mọ láyé. wọ́n wà kàn ju jẹlẹ́dùnmarè lọ. Hmm. Elédùmarè ní sọmọ. ọ̀rọ̀ rẹ mọ̀ dùn mí o oníṣẹ́ mo fẹ́ kánjú jẹ Elédùmarè lọ ni ṣé wọ́n ti gbàgbé pé alágbára sì lóògùn kí wá láǹfààní agbára àtògùn tá a ní tá a lè fi wá tá a ní rí. ọ gbà pé ewé tá à ń já àdégbò tá à ń wà Elédùmarè ní fàṣẹ sí ló fi ń ṣe. àní mo fẹ́ dọlọ́mọ láyé tí n bá wọ́ọ̀dẹ̀ rẹ ó lóye ọmọ tó wà lọ́ọ̀dẹ̀ tiẹ̀ mélòó ló ń pàdé tèmi. ọba sì ní sùúrù lélẹ́dùmarè o. Hmm. awo ọ̀rọ̀ rẹ ti wá yé mi o ní kí n ní sùúrù ẹn nígbà títí ẹ ti yé ọ tèmi náà yé mi ṣe bẹ́ẹ̀ mi alátiṣe ni ó wà á ti ṣe fara mi. ṣé tí mo wí nìsín ọ̀fẹ́ gbọ́ ni báyìí. ẹ mo gbọ́ alátiṣe mi ó mà ti ṣe ara rẹ̀ à àbí. àbí ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín. ọlọ́run ni ẹ jẹ́ akí. ẹ ṣe ẹkú ẹ̀gbálẹ̀ mi aya mi ọmọ àjàpọ̀ àrùn òṣèré ọmọdé ọmọdé tá lò padà wá jíṣẹ́ àgbà tá a rán lọ padà wá jábọ̀ mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ o wọ́n ló wá fún mi lọ́mọ tó rẹwà tó yìí ò rí bó ṣe jọ mí ọmọ òun jọ mí o yìí. bó o tiẹ̀ wí èèyàn mọ̀. bẹ́ẹ̀ bá bo lọmọ yìí abolabo jọ. aya mi wọ́n jẹ́ nítorí ipá bu ní ọmọ ìjọba bẹ́ẹ̀. Mm. bó tiẹ̀ jẹ́ kó jábọ̀ èmi ló jọ abọ́ ti gbà yẹ pé ọmọ ògidìgbà máa kẹnu èkéṣe kan ni olọtí fẹnu ká lọlẹ ọmọ agídí ò kọkú òrókùn ìjà fẹsẹ̀ kọ òótọ́ rúgbọ gbòǹgbò ìjà fáwọ bó lè dìjà kó dìjà bó lè dogun kó dogun ọmọ ah, ah, ọmọ òun jọ mí mo wá dúpẹ́ lọ́wọ́ elédùà wípé àyà mi ṣàbíyamọ lọ́ọ̀dẹ̀ mi ah, èmi ni mo wá láyọ̀ lónìí ìyá àbíyẹ yóò dà fún yín ẹ àyà mi mo wá mọ tí mo ṣe wọ́n wà dáàbò bo nǹkan mi ọ̀rọ̀ mi ò yí ọ. <coughs> ìbà rẹ akọ́dárí àṣẹ̀dá elétùmàrè mojúbà rẹ o ẹjọ́ ojú mi ṣe. <coughs> àdúrà agbára mi ò ń dà ya bóde <coughs> ya bóde o. àyà ah, mi kò rọrùn tó àìgbọ́kú ọkọ o àìgbọ́kú lẹ̀ àfi kó torí òjòjò ò ní ṣòwò kó mọ̀nà jà kókó larọ tá a lè ẹ ó yá <coughs> ah. Ah. mo dúpẹ́ lọ́wọ́ elédùn o. dúpẹ́. ẹ ẹ ọmọ ẹ ẹ wo ojú kan ẹ̀pà ojú kan èrè ní báyìí mo gbọ́dọ̀ dáàbò bo nǹkan mi. wọ́n tún bí mi sí. abẹ́ẹ̀ ni ìbejì ni ìbejì láti láǹtì ni ẹ mo níbi lọ ẹ jẹ́ ń gbọ́mọ ẹ̀ fún ọ o bá ń tọ́jú rẹ̀. wo oúnjẹ tí ìyá ọmọ jẹ elókùtà lọ gbé wa o torí ẹni ọba ṣe bímọ inú dùn fìfo ni tètè lọ. ó rí nǹkan fi jóná. ó tọ́ ni ó dàbí ẹ jẹ́ ń tètè wá lọ. ẹ má wàá pẹ́ o. Ah, ah, mo ò lè pẹ́ aya mi o <laughs> olólùfẹ́ mi. elédùn àmọ́ màdúpẹ́ o. yẹ́ẹ̀. Délani. Délani. Bàbá. Ó mọ̀ ṣe o. Elédùmarè rán ọ níṣẹ́. O kọ̀ o jíṣẹ́ ọ̀hún. O wá ń jíṣẹ́ ara rẹ. Elédùmarè gan kábàámọ̀ ipò rán ọ wá sílé ayé. Ah! Nítorí pé ó wòó pé áá ní ìwọ ó wá rán ọ níṣẹ́ pé kó o lọ sí ìlú omidá kó o lọ gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí là o wá kọ̀wé o lọ o wá jíṣẹ́ ara rẹ aya rẹ tó lóyún àti bó ṣe wá sí ipò ìbímọ kò ṣẹ̀yìn elédùà àìtètè bímọ rẹ pẹ̀lú ṣe bí ó lọ́wọ́ elédùà nínú elédùà tí ò jẹ́ o bímọ láti ọjọ́ tó ti pẹ́ àbí láti ọdún tó ti pẹ́ wá ṣe ni kò fẹ́ kó o tí rẹ ọmọ bíi láti lè jíṣẹ́ tó ń bá rán o ṣó wá ríbi tó súnlé ayé ara rẹ dé ó mà ṣe o torí ọmọ àtayá tó torí rẹ̀ padà láti ìlú omidá tẹ́lẹ̀dùn àrùn ọ ṣé ìpínyà ò ti wá dé báyìí ìpínyà ti dé láàrin ìwọ àti wọn ilé yóò jẹ́ kó yí àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ipe ẹni tí elédùà bá rán níṣẹ́ dandan ni fún kó jíṣẹ́ ọ̀hún ó kù wọ àtiwárẹ o nítorí pé elédùmarè ti ń retí rẹ. elédùà yẹn rànú gbà àyà ah! mi yé ọmọ mi ah, yé. Ah! Ah! Ah! Mm. ló dé ara burúkú wo ni ń fún mi. ọ̀sẹ̀sẹ̀ hmm. mọ̀ ní kọ́ jẹ́ o. ìyá mi ò sì ní sí olóyà àwọn ẹ̀dẹ̀ tó wẹ̀. ẹ̀yin alálẹ̀ ìlú yìí ẹ má mọ̀ jẹ́bi ọ̀sẹ̀ nù ìlú yìí. Ah! Ah! dìlà ni ò dúró kó o ṣe bàbá ọmọ ẹ̀ ah mọ̀ ṣe o. abájọ tí kò wé nké tọkọ tí ọ wa ah, ó wá joyè sànbẹsùn fàpòrọrí dèlà ni. Ah. ló yẹ kó fi sọ fún mi. èmi àti àwùjọ sọ báyìí. ọmọ wọnú ọ̀la ìyá yìí lọ wà tó ń fomi ojú ṣe gbèrè kí ló dé wo ọkàn mọ̀ lóòmù bó ti kọ́ tiẹ̀ ń ló ti ṣeun so ti gbọ́ ìwọ ni ó dákí o kó o lè fi rọrùn tọ́jú ọmọ náà so ti gbọ́ ọkọ mi. <laughs> ìyàwó dédé lálẹ́ ṣe sọ fún mi kọ́ rẹ̀ ṣíjú yẹn ló ṣe ń mi dá bàjẹ́ mu egbòǹgbò tó fínú ṣoyún wọ́n tún gbé méjì jọ lóde òun. <laughs> bó ṣe wu òun lọ́sàn-án àmọ́ bó ṣe wùwá kí ìwé lédùá bọ́lá ti kọ tiẹ̀ lọ́yàn ọ̀hún wo ètò sùn ti tó ọyá mọ̀ bọ̀ mọ̀ bọ̀ wá dá ọmọ ìlú mọ̀ bọ̀ mọ̀ bọ̀ ó ti tó mọ̀ sùn mọ̀ ó ti tó bá ó ti tó ó ti tó ó ti tó ọba wo ọyá wá lọ́dọ̀ ọmọ ìlú ó ti tó ó ti tó. yóò dáa fún ọ. àṣẹ. o ní taṣà àgbàmọ́lẹ̀. àṣẹ kábíyèsí. wo gbogbo gbàkigbà tó o bá ti ń jáde tó wọlé àwọn alálẹ̀ lẹ́yìn wọ́n máa tì ọ́ lẹ́yìn. àṣẹ. àrẹ̀mọ̀rẹ̀mọ̀ sórí gbogbo ìgbà ìwọ náà wò nínú ìlú yìí kò sẹ́ńtà alẹ́ fi yọ̀ nítorí pé òjọ bàbá rẹ ṣé tẹ̀ ìrere ni àbí tí ìrere àrẹ̀mọ̀ mi wá gbọ́ àìrèwú lọ́sàn-án o ṣé òsì tó fi ló fẹ́ rí mi. kábíyèsí ọ̀rọ̀ kan ló ń ta ọ̀tà sẹ̀ níkùn mi ó ní mo fẹ́ bá yín sọ. Mm, ọmọbìnrin kan ni mo rí láàrin ìlú wa ọmọbìnrin sì rẹwà pọ̀ mo wá fẹ́ fi ṣaya mo wá fẹ́ kẹ́ ẹ bá mi fàṣẹ sí kọ́mọ yìí kó jẹ́ ìyàwó mi. nínú ìlú wa yìí náà. bẹ́ẹ̀ni kábíyèsí. àrẹ̀mọ sọ̀rọ̀ tí ò tó nǹkan ló wá gbé bàǹtàbàǹtà tó báyìí máa gbọ́ ẹ tó gbẹ́ kànga kò gbẹ́ ẹ̀jìn ẹ tó sì kò sí kànga náà kò dá lápá sórí ọ̀rọ̀ tó sọ kékeré ni àmọ́ iṣẹ́ wà tí wọn náà ṣe o ó wá di ilé tí ọmọ náà ń gbé ó wá dínú ẹbí tó ti jáde wá ó sì mọ ọ̀dẹ̀ tí ọmọ yẹn ọ̀dẹ̀ wọn gángan ó mọ̀ bẹ́ẹ̀ kódà kó tó má jẹ́ nílùú wa yìí kó tó jẹ́ lódì kejì kò síbi tí n ti lè pàṣẹ ìwọ ṣáàṣe ohun tí mo sọ kó wá jábọ̀ fún mi. kábíyèsí ọkàn mi ti balẹ̀ báyìí tó bá jẹ́ tiyún ni wọ́n wá wádìí wọ́n mọ ibi tó ń gbé bá wa ṣàlàyé fún yín. àrẹ̀mọ fọkàn rẹ balẹ̀ kí mo jọba fún nùlù yìí àṣẹ ni wọn pa àwọn òní láàfin mi wò ó mo fọkàn rẹ balẹ̀ <laughs> o ti ní o ti fẹ́ yàwó ààrẹ mọ́ mi o fọkàn rẹ balẹ̀. ẹ̀wẹ̀ ni ọ̀rẹ́ mi ẹ̀já gbogbo ó ra sọ̀rọ̀ ṣe é ti gbọ́ ẹ̀wà ẹ̀já tètè rà bẹ́ẹ̀ ilẹ̀ ń dá ọ̀rọ̀ dúró tẹ́lẹ̀ wọ́n bá ti yá yín ó ti yé mi náà nù kílégùn mi ṣe tí ọ̀fà àárọ̀ yìí ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ bá ti ṣe tán ẹ ké sí mi ó ti yá náà nù. Ah, sí wàhálà. kéènì ibi dùn. a sì wá ń bọ̀ sọ̀rọ̀ òun yọrí bọ́rọ̀ òun yọrí bọ́rọ̀ hmm. nígbà tá a bá ń bára rìn tá a lè bá wa sòótọ́ ọ̀rọ̀ irú ọ̀rẹ́ wo la wá ń ṣe o àìtẹ̀yí kálà sí dọwọ́ bò hmm, hmm. ẹ dákun jàre ẹ̀yin ọ̀rẹ́ mi. kí n ti yín gan-an èmi ló kàn yín nínú ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ mo ní nǹkan ò wù mí ẹni dandan kí n lọ rèé ṣe mo nífẹ̀ẹ́ yìí ò sí lọ́kàn mi ẹni dandan kí n lọ rèé fẹ́ ẹ dákun o bó bá wù yín fẹ́ kẹ́ ẹ kọrí ilé rẹ̀ kẹ́ ẹ lọ rèé fẹ́ bẹ́ẹ̀ bá ti wá gbowó àbẹ̀tẹ́lẹ̀ kan lọ́wọ́ rẹ̀ ẹ lọ rèé sọ fún pé èmi ẹwà mo ní n ò lè fẹ́. àwa ní bá wí wọn o. bẹ́ẹ̀ni ah ọ̀dà dákun ṣé ìdúró tó rí wa yìí ọjọ́ tẹni tí ẹ̀yìn ó gbàbẹ̀ tẹ́lẹ̀ àbí tẹni tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ gbàbẹ̀ tẹ́lẹ̀ tó ń torí ọlọ́run bá a bá ní o kó súnmọ́lé ọlá tá a ní o fi burújú sọ̀rọ̀ ẹ̀ ṣebí kó bàa lè dáa fún ọ ni tọ́ ọ bá jogún tọ́ ọ jọgbọ̀n kọ́ ọmọ tó rántí wáyé ọmọ ti pẹ́. bẹ́ẹ̀ ni ọsàn tó rí gbajúmọ̀ tó lòun ò wọ̀ hmm. ẹyẹ oko lásán lásán yóò fi jẹ àwọn arípọ̀ ọmọ ọlọ́lá làṣẹ ní òfẹ́ o. Mm-hmm. bọ́gbà rẹ bá sì sọ wípé bí òun ló wu òun kó mọ̀ jẹ́ lọ. ọmọ jẹ́ ń sùn ẹ ṣeun o àti nímọ̀ràn kò wù mí kò lẹ́lẹ́bẹ̀ kò wù mí wọn ò lè fẹ́. gbọ́nà ìmọ̀ ń bínú lọ nù. ìbídùn lórí ọ̀rọ̀ yìí náà. yà lọ. tọ ọlọ́run ọba yanjú rẹ o. ṣé bá mi. Hmm. àṣàkẹ́ lójú mi àṣàkẹ́ wọ́n ní ọlọ́rẹ̀ kú ní àbíbó bẹ́ẹ̀ ni mo sọ. So ẹyẹkẹyẹ tó bá fi yẹ pa náà rí ọ dà pa sun ìdàkùmọ̀ tó bá dùgbò ẹkùn yọ dàbọ̀ òní ni wọ́n pa ọ́ lápapọ̀. èmi obìnrin ni mí ọkùnrin ni àbálógún àmọ́ obìnrin bí ọkùnrin ni mí gbogbo tútọ́ bá mọ̀ òun ni ó pa lónìí. mi balógun ògún máyàlé koko gbóhùn ẹkùn kan hà. àkẹ́kẹ́ gbẹ́jà àti ẹ̀pọ̀ sẹ́yìn ológin ní ìmúrẹ́kọjá èkúté lè rẹ́ ń gbàgbà òní ni wọ́n mú ọwọ́ sùn ọ́ rí gidi bí mo bá sì sùn ọ́ tó òtó òkèlè àkọ́bù tí mo fi rún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ sọ. wo balógun jẹ́ sọ fún ọ àjàlọkú tẹ́lẹ̀ kọjá mọ́rí nǹkan fìrí mm. gbẹ́gbẹ́ ọ̀rà tó bá mọ̀ wù ni ó dá lórí. èmi balógun ògún máa yà lé koko gbóhùn ẹkùn kan ha èmi akórídẹ́rí abidẹ́lẹ́nu ẹni kò dìgbò lèṣù kọ́bọ̀ èmi kókó bí ọ̀tá kẹ́kẹ́ bí eré wọ̀ bí àlàpà èmi alápọ̀ tàbí ilé àràmọ̀dé yẹ̀ tí sunkún nú kòkò dúdú ẹ̀bùrà burúkú tí gbẹ̀nù gbọ́ alájà lè mú mi. onítorí mi ló ní lọ́mọ́ n ó jẹ orí lébà ò ní délé ọ̀rọ̀ náà ò dọ́nà n ó jẹ otoko òròkò bó kó ni n jọ dẹni àkọlẹ̀ ilẹ̀ mú ilẹ̀ mú ilẹ̀ mú. ewé lẹ́gbò egbòlewé ọdún bọ́kú igba ewé ló já mi ọdún bọ́kú igba egbò ló já mi ọdún olúpẹ̀ mo pè igba ewé ẹwà já mi ọdún olúpẹ̀ mo pè igba egbò ẹwà já mi. gbọ́ bẹ́ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ dóbẹ̀ igi dẹ̀ yóò kó tó àdàbà tó girigiri ń bọ́ alájàlẹ̀ òun ọba jẹ́nu gbà làǹbánu gbà òun ọba jẹ́nu àwo làǹbánu àwo ọba pọ̀ sẹ́tù rábà sí eruku dẹ̀gbọ̀n ní tẹ̀nà jáde ìlànà ìdàrí ìwọ a ọlọ kò síbi tó lọ kò síbi tó lọ ilẹ̀ igi búbu kọjú kọjú kú lọkọ tí wọ́n pè mọ nínú ẹgbẹ́ pì lọkọ tí wọ́n pè ẹtù aramọ̀ndòkò tó ti mú ẹgbọ́n ògbọ́n dá lórúkọ tí wọ́n pè àyà òkú rẹ̀ lẹ́jà ta àyẹ̀kù ò ní gborí àtẹ ó ti lọ ó ti lọ. irú àlàó lélẹ̀ balógun ìjà ìbọn. Huh? Ah. Hmm? obìnrin àtẹ̀yìntọ̀ lójú oorun. ẹ dúró ṣé agbáwo rẹ ni wọ́n ní àbóhùn gangan lọ́fẹ́ dùbò ọ̀nà dèmí. ẹ dákun ná ta lolúwa rẹ̀ ti fi ìdàrọ́ ti fi wọ́n mọ́ wú àfọwọ́fọná ah, ah. kan ò ní rọ́wọ́ orí àfọwọ́fọná kan ìdúró bọ́mọ eke bá dárí sorúrù oko ni wọ́n ti rùkú ẹ̀ wálé ọmọ eke tó dárí sapá apá ní parú wọn. ta ló fẹ́ fẹ̀yìn wá pátá. bẹ́ẹ̀ bá bá mi lójú ayé ogun lẹ́ ẹ tó wá digun wá bá mi lójú oorun tààràtà ọkùnrin lẹ́kọ̀ọ́ ẹ ti èdúró ẹ̀yin òòṣà lè mi ẹ ẹ̀ mọ gbọ́dọ̀ gbàbọ̀dé ẹ dúró tì mí ni o ẹ dúró tì mí bí bàbá ọmọ ti dúró tọmọ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ dísù ògìrì sákọ́ lọ́wọ́ lóko bá bẹ́ẹ̀ pé ọmọ ta sojú ògìrì sákọ́ báyìí la fi jẹ́sùn àmọ́dún sojú ẹ̀ mú ńlá fi sìnkú alágbẹ̀dẹ gbogbo ẹ̀ ń bá gbógun ọ̀nà dèmí tó lókun bíi tí wọ́n gbé gbà sojú mi báyìí ni wọ́n fi sìnkú olúwa ẹ̀ torí mo ti dàgbò dì wọ́n rán mo dì wọ́n rán dàgbò ẹ gbọ́ ẹ má jọjú ó tì mí o lójú oorun ah. ọ̀dà ọ̀dà ah, èmi.

Ah! bẹ́ẹ̀ bá rí bá a ṣe tò a fẹ́ nara wa pa nítorí ẹ̀. ó ti dojú ẹ̀ báyìí kéèyàn owó mi lọ bá tẹ̀dó láti yàn níyàn àyín kéèyàn tó rúdé lẹ́gàn sọ́run ò ti kán. ìyá mi ẹ ṣe é mọ kankan ẹ wo ó kọ luwa yìí ti ń rò wá o gbogbo odò tó wà nù luwa yìí kò sí kankan tó sunmọ́ ṣe wá rí awo yaya tá a ti máa ń dè sun tá a máa ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ ó ti gbẹ́ tẹ́fẹ́tẹ́fẹ́. àti bá a dojú ẹ̀ bẹ́ẹ̀ omi làbùwù omi làbùwù ẹnìkan ìmọ̀ bomi sọ̀tà ṣáṣá àti sùúrọ̀ báyìí. ìyá wa ẹ ṣeun kódà ìyá wa èmi lọ sí lọ́ba tẹ̀dọ̀. ìlú ọba tẹ̀dọ̀ bó o tún ni èmi ló tún fẹ́ lọ mú bẹ̀. àyè ah, mi ṣé bí mo ti sọ fún yín tẹ́lẹ̀ ibi ọdún ọba ta mo ń lọ bẹ. ọ̀dà kò burú mi ilé ní ọmọ lọ lílọ náà lọ wá ń lọ yìí o ò ní lọ́ọ̀lù ẹja tó lọ tí ò dénú bú o dákun ṣàánú mi rántí ọmọ ẹni tí ìwọ ṣe o ológun náà kàn é ṣeré etí omi o dákun mọ́ kọjá àyè rẹ lọ́hùn o. ìyá mi ó yẹ kó wọn kẹ́ ẹ mọ ọmọ tẹ ẹ bí ẹ wò ọ̀rọ̀ tèmi ọmọ tí ò níyà ni kì í bá wọn dégbò ẹ̀yìn ìyá mi ní pẹ́. ọ̀dà kò wá wá wá wá wá wò dákun torí Ọlọ́run ìwọ náà gbọ́ nísìn sọmọ pé ìlú ọba tẹ̀lé láwọn ọmọ yìí láwọn ti rómi pọn ìmọ̀ gbọ́ yìí pé ó gbé kété lọ láti àyìn àmọ́ bọ́ bá ti rí kété tọrọ lọ́n dákun pọn mi bọ̀ á sì tún dá padà bá bá ti da omi inú rẹ̀ dákun ọkọ mi mọ́ sọ̀rọ̀ rẹ dorí ọ̀rẹ́ ru orí dorí adé o pọn mi bọ̀ o mọ́jọ ń gbé mi ọ̀pá yá rẹ kú sọ́ọ́lì o tó dé o elédùà mọ̀sánú wa o ẹ dákun ṣé bàbá tiẹ̀ wẹ̀ sáà ní mú mi sáà ní fomi dáná oúnjẹ. Hey! elédùn àmọ̀sánú wa o. ẹ dákun ẹ má bínú ṣé òní ni ọdún wọn bá ń ta ni. òní náà ni ẹ má bínú pé béèrè mi ń pọ̀ o ah. ṣùgbọ́n ẹ̀yin sọ ọmọ bá tẹ̀dọ̀. Ah, ah, ọmọ bá tẹ̀dọ̀ ni à èmi ló dé tẹ fi béèrè. mo ń wo pé ìmúra ti yín kọjọ tẹni tó ń ṣe ọdún lónìí àbí ọdún náà làwa náà wá fún. ó lè jọba òun àmọ́ kò rí bẹ́ẹ̀. ọ̀dà àná tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ ṣàlàyé ẹ̀ fún akóyé wa. Eh, ó dá ń gbà náà ṣé ẹ rí ibi tí ò bá ti sílẹ̀ ibẹ̀ náà ti jiyàn jàkàjì hmm. ẹ̀ ń sọ ń gbàgede èrò ti bìbà sí gbàgede. ọ̀dà sẹ́yìn náà sàn padà bọ́ abẹ́. à ń lọ rèé mú nǹkan nu abàní àbàní ní ìsìn ẹ ṣeun o ẹ o ẹ ṣeun ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi àbọ̀ wa ni ọ̀dọ́. kalẹ̀ ni pé ọ̀rọ̀ fẹ́ kì í sohun àyà àdá tí o sùúrù àti àròjinlẹ̀ òun lọ̀rọ̀ ọ̀fẹ́ gbà o ó yé mi náà àmọ́ èmi náà ò ṣàdédé kan lu agbami ìfẹ́ ẹ. sórí bí mo ṣe rí ọ̀hún ni mo ti nífẹ̀ẹ́ rẹ mo wá fẹ́ ṣe ni pé kí n tètè fi ọwọ́ mi. ọwọ́ rẹ ṣe kí ni ká fi ṣe pé kéèyàn má pẹ́ lórí mi kéṣikéṣi bá máa bà àbí. bẹ́ẹ̀ ni mo fẹ́ ṣe ni pé ọjọ́ tá a bá rí mi níbí wọlé. ó kọ tèmi torí kí ni wọ́n rẹ̀ rẹ̀ àtọ̀rẹ́ mi ṣe ti fẹ́ káà náà máa ṣe dé. o ah, ò lè lọ o ṣé wò ó rí i pé ọjọ́ ti ń re bí àná ni ah, n ò lè gbà kó lọ sílùú yín nídà yìí o mi bá gbọ́ ọ lẹ́nu báyìí o gbé yín fáàrí rẹ bá àtẹ́lẹwọ́ mi ní bọ́ èmi. yìnyín sì sọ fún wa pé òde tí mò ń lọ yìí mo sùn bẹ́ẹ̀. mo ye bí kò sí alágbà tí ó béèrè iye tégún papọ̀ lóde ijó. lóòótọ́ ni àmọ́ ohun tó sì yọ lókè kò ta sọ̀gbẹ́ ìgbà mélòó ní fìdílé ní fìdí yaba wa wo àkànbí hmm. èyí tí ìjẹ́ o fún ọ o. Hmm, ṣàkẹ́ ẹni ọbọ̀ sí òun rẹ̀ yìí ọwọ́ rẹ̀ lálẹ́ pọ̀. o <laughs> bá sùn kọ́ ọmọ alálàrí mi nípa bẹ́ẹ̀. <laughs> ọ̀rẹ́ wa ẹ̀já lọ. ẹ bá bá yín dàsọ bá aṣọ bá pa ní ajá aṣọ rẹ. ọ̀rẹ́ rẹ olóyìnbó ló jẹ́ sí ọ. <laughs> tó dáa sí wọn. ìyá wa ẹ ǹlẹ́ o ẹ ìyá wa ẹ ìyá mi ní wí fún yín pé bó bá di lọ́jọ́ rọ̀ àwọn ò kó àjọ tí wọ́n fún mi ń kó wa àti pé tìyá àbẹ̀bí gan wọ́n ní kéèpé àmọ́ bó bá ti di lọ́jọ́ rọ̀ ń kó méjèèjì wa bẹ́ẹ̀ ni ìyá wa ìyá rẹ lọ́jọ́rọ̀ ló tó kó wàjọ. wọ́n ti wí fún mi. abẹ́bí bò ní tìyá tiẹ̀ náà. ẹ tìyá mi náà pé. Ah n ló jìn tẹ̀lá pé kí ọ̀rẹ́ mi wá pé bàbá dẹ̀yìn á lè wá ṣàlàyé fún un àmọ́ kó tó dọjọ́rọ̀ á kò kàn ẹ́ la. ṣó sì dáa báyìí ṣé bí àwọn ìyá yín ṣe ń ṣe àjọ yìí ṣó sì dáa orí ẹ̀ máa fọ́ àjọ àdákò àbí ńgbà táwọn gba tiẹ̀ tán sẹ́kẹ́lómi ọmọ gba tiẹ̀ ní látànà tó ti yẹ wọn kówó wá tí wọ́n tún ṣe wá ń dọ́jọ́rọ̀ báyìí ṣé wọ́n fẹ́ joyè pọ́n tó orúdò ni èmi ò fẹ́ gbogbo yànyàn tí wọ́n ń bẹ́ mi dánwò yìí o ẹ mọ̀ bínú ìyá wa ẹ̀wọ̀ èmi náà dábọ̀ rẹ̀ fún ọ ah, mo lájọ tẹ́ ẹ ti kó bó o lẹ̀ṣẹ̀ ní dá mọ́ ṣùgbọ́n adìẹ tí ẹgẹ́ ti bà lókùn báyìí aròrò kun aròrò adìẹ wọn wọn sá kíjokíjo kini àmọ́ gbà tí ó bá ìdọ́jọ́ rọ̀ àá kò kàn yín là ẹ dákun ẹ mọ̀ bínú. ọjọ́ rọ̀ kọ́mọ̀jọ́ kọjọ́ ọjọ́ rọ̀ o káwọn ìyá yín ọmọ wà pípọn ojú mi o. ọjọ́ rẹ̀ yá. n ò tí ì bínú báyìí o n ò tí bínú o kí n má bàa bínú o. àbí ìyẹn sọ ya pọn tó rúdò. ẹ̀yin tẹ́ ẹ bá ti mọ̀ pé yóò gbàjọ kò ní dájọ́ ẹ bá máa kájọ fún wọn mọ́. ṣé mo wá mọ̀ ni. ṣé mo mọ̀ pé wọn ò ní dá ni àbí. wọn wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ìkíní ọ̀kájọ wa ìkejì ọ̀kájọ wa wọn wá ń bẹ̀bẹ̀ ẹ wo ìyá mi mo lọ di ayò. wá wá wá wá tiẹ̀ dábàá súnmọ́ mi ní àyànrò nílé Àkànbí ò jèrè ìwọ àti ọmọ Oyangi mò ń rí fìrífìrí yín lẹ́nu ọjọ́ mẹ́ta èmi ní bẹ láàrin yín náà. labi wọn kò sí nǹkan láàrin mi labi wọn ọ̀rẹ́ lásán ni wà. ọ̀rẹ́ lásán kẹ́ni ọ̀rẹ́ lásán ni. ọjọ́ mọ́pàjá lọ́bọ̀ fèmí ọ̀rẹ́ lásán ọkùnrin àtobìn eré kí lajá ń bẹ́kùn ṣe ọ̀rẹ́ lásán níbẹ̀ láàrin ìwọ rẹ̀ wo wo wo wo bó bá jẹ́ pọ̀ ń bẹ̀rù pé bóyá àwọn bọ̀ wí èmi ò ní bọ̀ wí o torí bọ́mọdé bá tó lọ́kọ ilọ́kọ ni bọ́mọdé bá sì tó ládàá yí ládàá ni ńgbà wọn ò rí fìrìfìrì rẹ pẹ̀lú obìnrin kankan wọn ò sọ̀rọ̀ mọ́ sáà ń wo ni ó sì kéré kó mọ́bìn wálé kọ́ mọ̀jẹ̀ pé bóyá rù ń bọ̀ àti mu wálé ni mo ṣe pè ọ́ pé kò sí wàhálà o mu wálé jẹ mọ́ o bọ́bá jò ní bá ń bẹ ní ní lọ́wọ́ rẹ tó ń fẹ́ o. ọ̀rẹ́ lásán lèmi lábí wọn àwàdà tí mọ̀mọ́ máa ń bá gbogbo wọn ṣe náà fi fẹ́ràn mi báwọn mo mọ̀ mọ́kọ rẹ̀ Mm-hmm. Ah. ọba lọ́la ọba lọ́la làfẹ́sọ́nà rẹ. kí wọ́n ti ẹ̀ ń bẹ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ ni wọ́n ń ṣe tẹ̀lé hàn òun fẹ́ ah, ọba lọ́la ìwọ wá ń samúgbálẹ́gbẹ̀ẹ́ sọ́ọ̀tì ìwọ náà kéré kọ́ fẹ́ mi ni àbí bọ́mọdé bá tó lọ́kọ kì í ṣe pé yẹ kọ́ lọ́kọ ni bọ́mọ tó ládàá kì í ṣe pé yẹ kọ́ ládàá ni ìwọ wá ń tẹ̀lé kí gírogíro òòrùn àti fẹ́yàwó ń tiẹ̀ mo mo tiẹ̀ rò pé yàwó ọmọ mi ni tínú mi ti ń dùn. ìyá mi mm-hmm. èmi náà lábẹ́sọ́nà tèmi mm-hmm. àṣàkẹ́ ló kọ rẹ̀ sọ ti láfẹsọ́nà tiẹ̀ náà. mo ti láfẹsọ́nà àṣàkẹ́ ló kọ rẹ. Mhm. sọ sì wù ọ dáadáa. a ah, ìyá mi mo fẹ́ràn rẹ. ó wù ọ. ó wù mí. àìmú wálé jẹ́ irí inú èmi náà dùn sí mo mọ̀ pé bó ṣe wù ọ́ yóò wẹ́lẹ́dà rẹ̀ yóò sì wẹ́lẹ́dà tèmi náà mo wá jẹ́ irí jẹ́ irí jẹ́ iróbìn mi. àgbókèrè mọ dúndùn ọbẹ̀ jẹ́mi náà rí kí n mọ̀ pọ́ mọ dáadáa ni. èèmù wa rán yìí. ọ̀dà ṣé mi tẹ́lẹ̀ bá mi sọ̀rọ̀. náà ni. Ah, ìyá mi. ọjọ́ ah, òtótó lóòótọ́ ìgbín ló rẹwà jù ẹ̀yìn amọ́lẹ́wà bí òkè àfi gbogbo ọjọ́ dára bí egbe ọjọ́ lọ́jọ́ mo pàdé rẹ mo wò títí mo kọlu gí ọ̀pẹ gbogbo gi oko ṣe mí pẹ̀lẹ́ mm. igi àrèrè ṣe mí bíi kí n mọ̀ rọra mm. tó bá wu erin kó lógbó bó bá sì wu ẹ̀fọn kó lọ́dàn bó ṣe wù àṣàkẹ́ tó bá ku ìràwọ̀ kan lójú ọ̀run tèmi ẹni ṣe mm. àṣàkẹ́ sọ mọ̀ pé agbélò láró bẹ́ẹ̀ àlùkò ló sì lóṣùn lékèlékè torí òun ló lẹ fún un àṣàkẹ́ iná ní gbàsọ lára ewúrẹ́ ìwọ ló ní mí èmi mo sì ní ọ lọ́jọ́ gbogbo àmọ́ àṣàkẹ́ omi inú ń kọ mí bẹ́ẹ̀ ẹ̀rù sì ń bà mí sọ mọ̀ pé ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ láti wá ẹ̀ o sì lé lẹ́yìn tó rẹwà jù mí lọ àbí tó tún jẹ́ oníwà tútù bíi àdàbà. Ah. àkànbí họ́ọ̀ oh! n ò fẹ́ kọ́kàn rẹ ó dọ̀tí lórí ọ̀rọ̀ ọ̀fẹ́ wa yìí àkànbí mo nífẹ̀ẹ́ rẹ ni sórí góńgó ẹ̀mí mi báyìí òun nífẹ̀ẹ́ rẹ dúró sí o hmm. àkàbí kò máa wá wò ó lójú èmi àṣàkẹ́ kò sọkùnrin tó rẹwà bíi tiẹ̀ ẹ́ ọ̀rà mo mà nọrí kan tí ń kọ fún ọ. àṣàkẹ́ hmm. àṣàkẹ́ hmm. ẹ òun gbé mi mọ́ra nu. ìgbé ọ mọ́ra. yóò pè mọ́ rẹ wájú ah, ah, ah. láàrin gbogbo àwọn ọkùnrin ọ̀yájú ìgbóyin tó fẹ́ kọ́ fún mi. wọ́n sọra mi dẹ́yẹ àwọkọ́ wọ́n sọ̀ra mi dẹ́yẹ àwọkọ́ bí mo bá jí lówùrọ̀ máa mú gba orin sẹ́nu wọ́n sọ̀ra mi dẹ́yẹ àwọkọ́ nítorí ti alákànbí mi ni nítorí ti alákànbí mi ni èyí fúnjọ owó mi o ọkọ tèmi nìkan wọ́n sọ̀ra mi dẹ́yẹ àwọ̀kọ́. dúró dúró dúró dúró Àṣàkẹ́ hmm? ẹ̀kọ́ tá a mú láàárọ̀ eh. lẹ́yìn ìgbà tá a foyín sí tá a fi mú tán o tún padà wàá gbé ìgò oyin o tún padà wàá dà sẹ́nu àbí. ìwọ ló mọ. <laughs> ohun rẹ ti dùn. o ṣe wọn kọ mi. Àṣàkẹ́ tèmi nìkan ṣoṣo. <laughs> wo Àṣàkẹ́ mo eh. fi ń dọ̀ ọ́ lójú wípé báyé bá ń jáyé báyìí ò bá tún jáyé mọ́ ah, ìyìn ní fi ọ́ sílẹ̀ ńgbà kankan. ó sì wọ́n kọ́ mi eh, èmi náà sì ní fi ọ́ eh, sílẹ̀. Eh, àrẹ̀mọ wọn ní ilé fẹ́ ọ mo ti láfẹ̀sọ́nà tèmi ipá òsì rajà ipá ọ̀tá ni ṣọ́ọ́bí sórí mẹ́ja ni mo ní òfin mi lọ́rùn lẹ́ẹ̀ mo ti láfẹ̀sọ́nà tèmi. àṣàkẹ́ ìfẹ́ rẹ ló ń pa mí bí ọtí tí mi ò bá nífẹ̀ẹ́ rẹ mi ò ní máa yọ ọ lẹ́nu àti pé ẹni tó ọ náà ń fẹ́ ṣọ́mọ ọba ni abọ́mọ joyè abọ́mọ gbajúmọ̀ wo ni láàrin ìlú yìí. ẹ gbà mí èwo la mọ̀ràn bí ní ọ̀yọ́ kí n tiẹ̀ ẹni tó bá wù mí ò lè fẹ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan wọ́n lẹ́yìn àkànlé àbùkù lọ́kàn o má jẹ́ nǹkan lábùkù àrẹ̀mọ o. àrẹ̀mọ kò mọ̀ bínú ọmọ èké ní í ṣe àti pé ẹni tí yóò joyin inú àpáta kò ní í wẹnu àké wàá gbọ́ wàṣàkẹ́ àrẹ̀mọ ìlú wa ló ń bá wí yìí ọ̀sán torí gbajúmọ̀ tí yóò wọ̀ ẹ̀yìn orígi lásán lásán ni yóò fi jẹ ẹ gbà mí kí ni ń dún òun náà dáa ọmọ ọlá ń sọ̀rọ̀ ẹrú náà ń dá a sí kí ni tiẹ̀ nọ̀rọ̀ ti ń bẹ́lẹ̀ ó jẹ́ gbẹ̀nu rẹ lọ ọ̀rọ̀ ò tí kàn ó alẹ́ mọ́ ìlé fi ọ bí mo ti wí. ẹ àṣàkẹ́ mo ní ìfẹ̀lẹ̀lẹ̀ bọ́ ṣe ni tẹ́lẹ̀ n ó jẹ́ ọmọ pé ọmọ ọlá ni mí inú ilé ọlá náà bí mi sí oúnjẹ ọlá ni mò ń jẹ ìrìn ọlá sì ni mo tún ń rìn tó bá wá náà ò ní fẹ́ mi n ò ní jẹ́ kó o fẹ́ ni kankan nínú ìlú wa. láti gbogbo ìlú tó súnmọ́ wa ò ní rọkọ̀ ńbẹ̀. kọ́sọ́ńtò jọ kọ́sọ́ńtò jọ. bomi àṣàkẹ́ bó ti rí láàrin mọ́ sọ. kọ́ra rẹ lọ. ó lọ́kọ́ lu wa. ó rí rádaràda. àṣàkẹ́. ó yá mi. ìwà táwọn wo alẹ́jọ́ ń pariwo. ẹ bá rẹ̀ mọ́ ni. àrẹ̀mọ àrẹ̀mọ bàlúwa yìí èmi alẹ́jọ́ fà papọ̀. ó lóun ò fi ń ṣaya mo ti ní ilé ìfẹ́ mo ti láfẹ̀ẹ́ sọ́nà tèmi ó sì ń yọ ọ́ lẹ́nu. ẹ ọkọ mi àṣàkẹ́ ìgbà tó wá ló lè fara ẹ̀ mọ́ ẹ ẹ ta gan ló fẹ́ fẹ́ àti pọ̀ ìlú wo ni. ẹ ṣeun ìyá mi mo ti láfẹsẹ̀nà tèmi mo ti wí àkànbí sì ló kọ ọmọ ìlú omidasi ni kódà agboolé mayamade ló ti wá. èyí ò ní pé ọmọkùnrin ò sọmọ ìlú wa hàn yín. kì í sọmọ ìlú wa. Ah, ó dáa àmọ́ ó wù mí náà kí n bá ọba tán ṣùgbọ́n ńgbà tó o ti ní kò wù ọ́ Hmm, kò burú mọ́ fẹ́ ni òun àmọ́ nígbà tí ilé ọlá ti níyọnu òun dákun ró dáadáa ró dáadáa má torí ń tá ọ̀jẹ́ lónìí kó o bóun tó jẹjẹ o ẹ ṣeun ìyá mi ọkọ mi torí ẹ náà mo sì ní ìyìnlẹ fọmọ ọlá hmm. torí bọlá bá tán ọlá mi ni ó kù. Hmm. bẹ́ẹ̀ni ọmọ àjànàkú kan ìyára ọmọ tẹrin bá bí erin náà níjọ fi yún jọ bàbá rẹ̀. Mm bàbá rẹ̀ akínkanjú lòun náà gbòó wà láyé bí ó bá ṣe nǹkan yóò ro dáadáa yóò rí pé òun ro dáadáa kó tó ṣe ọkọ mi ọ̀káriláyọ̀ ọmọọlá mẹ́bó ló ń lọ ibì kan tẹ́lẹ̀. Eh, ẹ jẹ́ sùúrù lọ bí tẹ́ ẹ rán mi <laughs> eh, ó dé sí. ọ̀yà ọ̀kárẹ̀ ọmọọlá ọmọ alágẹmọ mẹ́rin. ìyá mi o. bàbá rẹ̀ ló jọ kárí ọkọ mi adélani ọ̀run rẹ o bóun náà ṣe jákè kanjú ń gbò wà láyé nù wọ́n pẹ́ o. àṣàkẹ́ àṣàkẹ́ ọ̀rẹ́ mi àṣé alágbẹ̀dẹ rẹ ti ń lurin lójú kan àṣé ni ó ní nítorí. láwùmí èwo la tún rí gbọ́ o. Ah, ah. kí ni ìtumọ̀ yùn ṣé bí n bá tẹ̀tí wá wálé rẹ̀ èké mo wá sí o. Ah, a lè sọ. abájọ tó fi takú pé àkànbí rẹ ni o aṣọ ní nítorí nígbà tẹ́mi náà rí ọmọkùnrin o olóró sígbọnlẹ̀ báyìí ni. tẹ́yìn ẹnu rẹ̀ wá funfun pin bí ẹ̀gbọ́n òwú ẹ̀yìn wá dúró lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan báyìí tí wọn ò dára wọn yàn ọmọkùnrin dá pọ̀. ọláwùmí bó o ti pọ́kọ mi o mà ti pọ̀ jù èwo ló dé ṣé o sí nǹkan mi bẹ́ẹ̀. èmi mm. nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èmi mm. àṣàkẹ́ ọ̀sẹ̀ mi ọ̀sẹ̀ mi ọ̀rọ̀ tó sàn ò dáa. ó sì dùn mí ó dàbọ̀. ọláwùmí ọ̀rẹ́ mi mo bínú mo ebi oní ajọ́ ń lọ ibì kan tẹ́lẹ̀ ni. ẹ ńgbà mo wá là ń lọ ibì kan kọ ni ló wá ẹkọ mọ bú mi báwọn ṣé ọ̀rọ̀ tí mo sọ kí n rí n tó dáa kí n mọ̀ sì lè sọ. mo bínú ó ti lè bínú ju ọláwùmí. ó yà jẹ́ àwa máa lọ bá. mo kàn ro tọlọ́mọ ọ̀la rẹ̀ mo bínú. bẹ́ẹ̀ ni ìyá mi mo ti ṣe tán. ọ̀tàn bọ́ọ̀ bá ti ṣe tán àwa náà ti ṣe tán. bó bá ti yégun wa mi wo èmi ti gbọ́ tọwọ́ tẹsẹ̀ o toró tiẹ̀ ti ròyìn rẹ fún mi pọ̀ ó ti ròyìn pọ́mọ gidi ní ilé rẹ ló ti jáde ẹ mo wá gbà ládùúrà pé ní agbára lọ́wọ́ ẹlẹ́dàá mi ọ̀rẹ́ ara yín lẹ́ẹ̀ jẹ́. àṣẹ o ẹ̀bọ̀kùnrin àbíró àṣẹ obìnrin àbíyè àṣẹ ọ̀gẹ̀dẹ̀ gbọ́dọ̀ yà gan ọmọ yọyọyọ ńlẹ̀ alájí. olódùmarè ò ní ṣe ń lọ́ta ara yín ní agbára lọ́wọ́ ẹlẹ́dà ẹ̀mí yín ó gùn o ẹ̀ sì bára yín pẹ́pẹ́pẹ́ o torí ó ti ẹ̀ròyìn ìyá mi rẹ̀ pọ̀ ó ròyìn gbogbo bí wọ́n ṣe bó ń sọ̀rọ̀ gbogbo bí wọ́n ṣe gbà ń tọwọ́ tẹsẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ ṣe ìyá mi inú mi máa dùn bí mo ṣe máa rí yín ṣé rí bẹ́ẹ̀ sẹ́rí àmọ̀ràn tẹ́ mọ́ gbà mí àtìyànjú tẹ́ mọ́ gbà mí ah, inú mi mọ̀ mọ́ dùn ìyá mi ẹ pẹ́ fún mi ẹ dàgbà ẹ dàrúgbó ẹ wo ọjọ́ kíjọ́ ìgbàkígbà tẹ́yìn àti ìyá mi rẹ̀ tẹ́ ẹ bá jọ fojú yẹra ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ wọn gan o wọ́n mú mi nígbà tí wọ́n mọ ọmọ wọn ni kódà àwọn náà máa gbà mí mọ́ràn wọ́n tún jó yé gan yín pé obìnrin ohun ẹlẹgẹ́ ni o èyí jó fọ́ o kíníkan kíníkan ẹ wò àdúrà mi fún yín ni pé Iri mi lẹ́jẹ̀ ní jogún mi. àṣẹ àṣẹ àṣẹ ó di dandan kí ìyá mi kí ìyá ọgbọ́n tọwọ́ tẹsẹ̀ ọmọ láǹgídì èèwọ̀ ìlú àìní ìyá gbogbo bí tó bá ti ń débẹ̀ ọmọ bójú lórí olódùmarè pàdé ni tọ́lẹ́mì náà mi ò dúdú sọ ọmọ ọlọ́mọ ọmọ ọlọ́mọ òṣùbù kí n gbogbo bí ọmọ tèmi náà bá ń dé yọmọ bá láàánú pàdé ni àbí lágbára lọ́wọ́ inú rẹ̀ ojúkè epo ojúkè èrè ni o ológun náà kì í ṣeré etí omi ẹ mójútó ra yín wàá wọlé báyìí kọ dáná fún mi kọ jẹ ọyìn sàlejò mọ ó ti dán mi dáná ká jẹun kí gbogbo wọn jẹun kí inú owó dùn. ẹsẹ̀ ìyá mi ojú ò ní tì ẹ sì pẹ́ fún wa àṣẹ o ẹ pẹ́ fún wa o ẹsẹ̀ ìyá mi ẹ jèrè wa o ẹsẹ̀ mo dúpẹ́ ìyá mi ẹsẹ̀ o. àkànbí mo ẹbọ ọ̀nà onífẹ̀ẹ́ mi ni. mo nífẹ̀ẹ́ rẹ̀. irú ìfẹ́ wo gan-an ló àṣàkẹ́ ó tún bí mi léèrè ìfẹ́ tí mo ní sí ọ ìfẹ́ gidi ni ìfẹ́ tí irun tó ní sí orí tí ahọ́n tó ní sí eyín ìfẹ́ yẹlé ni kódà kì í sí ìfẹ́ àdàbà ìfẹ́ gidi mo ní sí ọ ìfẹ́ tó jẹ́ pé tí n bá rí ọ mo fẹ́ má lè jẹ mo fẹ́ má lè mu. kódà bó bá wa jẹ bẹ́ẹ̀ èmi ló wá dé tó fi lọ sùn lẹ́lẹ̀ tó wá fèmí nìkan sórí ibùsùn. àṣàkẹ́ ẹ mọ̀ kàn wò pé ó jẹ́ àkọ́kọ́ àti pé kí n má ní ọlá kémi sùn bí kí wọ́n sùn sórí ibùsùn. ìyá àjọ sùn àyè àmọ́ ó tètè yọ̀ǹda mi lóòrò ọ̀la o torí ìyá mi. mo ti gbọ́ àmọ́ kí n tó yọ̀ǹda rẹ̀ ń mú káàkiri gbogbo inú wa kó rí bó ṣe rí má ṣe iyèméjì ẹyin tó ń wò ó bó ṣe wà lódìdí tá a bá ti fi sọ nǹkan tó bá ti lámì kó lè dódìdí mọ̀ ìfẹ́ rẹ̀ òdìdí ní lọ́kàn mi àsákẹ́sákẹ́. àkànní irú kí la wá sí i. àṣàkẹ́ ò lóbìnrin sórí ní tó ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ lóòótọ́ mo nífẹ̀ẹ́ rẹ tẹ́lẹ̀ ṣùgbọ́n ìfẹ́ rẹ tó wá lé nǹkan sí lọ́kàn àṣàkẹ́ mo wá fi ń do lójú wípé ikú dé gbaṣọ lára ewúrẹ́ omi gbígbóná dé gbaṣọ lára ìgbín omi gbígbóná tó ṣe wò iná ìdè ń gba ahun kúrò nínú gba rẹ àṣàkẹ́ ikú nìkan lè yé mi àti dákun mọ́ bínú. ó sì dá ọ lójú. ó dá mi lójú àṣàkẹ́ sóbìnrin mm. sí mi wá. ìbínú. òbínú náà. Mm ṣògbé ilẹ̀ padà. ẹ̀yin àṣàkẹ́ láti ibi tí ìlú wa ti bẹ̀rẹ̀ mm. débi tó parí sí gbogbo ẹni mo ti fi hàn ẹ̀yin dákun tó lè bá mi gbé ìlú yìí. Ah, ah, àkànbí ìlú yìí rẹwà pọ̀ mo ebi bó pẹ́ bóyá á jìjọ gbénú ìlú yìí náà ni. Ah, inú mi sì dùn ọkàn mi tutù pé ibi tí ìṣúra ẹni bá wà ibẹ̀ lọkàn èèyàn máa gbé dákun ṣé ìyá mi rẹ wọn ní bínú kò wálé lánàá. Ah, ah, wọn ò lè bínú ń ṣàlàyé fún wọn náà ni. Hmm, ojú ojú ń ro mí. ọkàn bí jẹ́ ń wá ọmọ lọ. Ah. ọ̀dà jẹ́ ń pọ́lẹ̀ sí hmm, dà jẹ́ ń pọ́lẹ̀ sí dà wá wò tí n bá ti báyà mi sí ti ń bá wọn sí eh. kí lọ́rùn èèyàn fẹ́ tí ìfowópamọ́ yọjú sí ọ. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ má bínú mo ní sáré dáná ni ká lè rí nǹkan tá a jẹ. Àṣàkẹ́ àwa bíi aláfẹ́ bọ̀ sọ̀rọ̀ olóòfẹ́ dáná ṣé ọ̀rọ̀ oúnjẹ la bá wà ní àwọn èsè ti fún lọ́rùn o. àṣàkẹ́ ó sì jẹ́ pé gbogbo àtàbá fẹ́ bọ̀ sọ̀rọ̀ pẹ́pẹ́sẹ́ kan ó kàn mọ wá wá wí bó ṣe ń wírú ló mọ ló mọ wá nǹkan tí ò sọnù kiri kí ló dé gbèrè pàpò tí wá kó jókòó ètò ń jò tọrọ la fẹ́ bọ́ sọ. ẹ mo ye bí n sáré dáná ká lè rí n tá a jẹ ni. rárá àwọn èso aláṣọ ẹtù tó débi tí ó ti yá aṣọ tó bá wọn ti ń jẹun tó jókòó ti ń jẹun tó gbàgbé tó bá wa gbàpò tí kò wá jókòó àfẹ́ bọ̀ sọ̀rọ̀ ni. ọ̀rọ̀ yìí náà sá. gbàpò tí kò jókòó. Ah, ah, ah, mm-hmm. ẹ̀yin ọ̀rẹ́ mi. fitilẹ̀ báyìí kò gbóòtọ̀ ọ̀rọ̀ tá a bọ̀ sọ. bẹ́ẹ̀ni. Àjàní ń bẹ́ńbẹ́ ọmọ tó dáa ni tó ti léèrè jáde ó wá rohun tó o ó láfi lá ò ní fẹ́ àjàní àfi àkànbí tó jẹ́ pọ̀ mọ́ ìlú òkè tá àti èèmọ́ bí tó ti wá àmọ́ irúṣẹ́ tí ń ṣe oníyùn ló kù sí lọ́rùn. ọ̀rẹ́ mi ó ti ẹ̀ ń lọ jìnnà ṣé èèyàn mọ rílẹ̀ ọlá ńlẹ̀ kó lóun ò lọ ni àwa tó ń wo ìgàn tá a bá irú àǹfààní tó o ní tó ń sí lò áhàn ní pọ́nkán mm-hmm. àbí mo parọ́ ni ẹ wá ní <laughs> àkànbí eh. àkànbí tó ṣe pé òun ti ń ṣe ibi tó wà ọmọ tí ò tẹ̀ rẹ ni bí. kò rí o ah. <coughs> ẹ̀yin ọrẹ mi ọrọ tẹ́ ṣáà sọ fún mi báyìí ni pé kí n fàkàn bí mi lẹ̀ kí n wá lọ rèé fájàní. bẹ́ẹ̀ ni n ta fẹ́ gan-an. ọrọ yín ti yé mi o mo sì ti gbọ́ àmọ́ kò lè dùn mí fẹ́yìn méjèèjì ṣe ti gbọ́ ọrọ yín ò sì sòní o èsì ọrọ yín ó dọjọ́ ọla. ẹ jẹ́ ń lọ rèé dáná. sáwa. àṣàkẹ́. àṣàkẹ́. wá kò tí ì dìjà. ẹbí dájú mo fẹ́ kó o mọ̀ pé mo nífẹ̀ẹ́ ọmọ yìí dájúdájú ni bá ń bá a sọ̀rọ̀. àrẹ̀mọ o ò nífẹ̀ẹ́ ọmọ yìí rárá tó o bá nífẹ̀ẹ́ ọmọ yìí ó ti dẹnu òfẹ́ kọ́. ẹ mo fẹ́ ṣe gbogbo nǹkan ní pẹ̀lẹ́kùtù ni mo fẹ́ fọ̀rọ̀ mi dòwe ni lára gé ọ̀pọ̀tọ́. àrẹ̀mọ hmm. ah, sọ̀rọ̀ ọmọ yìí tó bá jẹ́ pé o fẹ́ fi tó o fẹ́ jayé ọlọ́ba ìgbà wo láyé ọlọ́ba lọ. wo ó yẹ kó ọmọ jayé ọlọ́ba báyìí kó ọmọ yẹn fa ń dá kọ́ ọmọ yẹn fanda. ìwọ ọmọ kankan ni. ọmọ yìí ṣéwọ̀dé orérò pé wọn nìkan ló ń fi ọmọ yìí láàrin ìlú ni. kò sí bàbá lẹni tó lè fẹ́ lẹ́yìn ni ẹni bá sì dẹrú ẹ wò inú túbú ni ó kù sí. bàbá lápò àwọn tí wọ́n lè fẹ́ ọmọ yìí wọ́n ń bẹ mọ̀mọ́ wọn wọ́n lé kí ni ìfẹ́ dákọ ni ọmọ tó jẹ́ pé sórí bí wọ́n ṣe ń wù tó ń wò báyìí làwọn kan ti dẹnu fẹ́ kọ́. ẹ ohun tí mò ń bọ̀ sọ ni kókó ó fẹ́ kó o bá mi ṣàlàyé fún un pé mo nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa olórí gan ti ní mú wá sáàfin. olórí ní mú wá sáàfin ẹ òun kò bò mí ń sẹ́ ọwọ́ ni mọ̀jẹ̀dá wọ́n jẹ́ ju bó ṣe fẹ́ lọ. èmi ẹbí dájú tí o sí ẹni tí ò lè pa ó lè pọ̀ báàlú ó lè pàjọyè kò sẹ́ni tẹ́bi ò lè pa o. ẹ ń bọ̀ sí. wàá ṣe ní kíákíá o. bó o ní tibí. ìyún kéré tó o bá ti dé òun fún ọ bẹ́ẹ̀ nìkan ti dé bó ti máa ń kó gbogbo ẹ̀ lọ́rùn sínú mi bá dùn bó o ní sọ tata tẹ̀lé náà mo tà sọ́kò kù kan. <laughs> àṣàkẹ́ ìwọ dàní mo mà pa akin ní ọ akin ló bí ọlọ́mọ inú akin ló ti jáde àmọ́ kò sí ní tọ́ dáa bíi kákin ó ṣaya akin kákin ó sọkàn akin mo fẹ́ fi ọ mo fẹ́ kọ́ ọ wá bí akin lọ́mọ fún mi nulẹ̀ ọgbọ́n. bàbá balógun àdàbà mi ti rórùlé balẹ̀ kí ó dèrè kí ó wábò mí ìgbà lọ ni mo ti lọ́kọ àfẹ́sọ́nà tèmi. àṣàkẹ́ àṣàkẹ́ akínní fakinláyà akínní sì fi akin sọkọ dákì ó ṣayá akin káwọn ọ̀gbẹ̀rì náà sì mọ́ lè lọ́ọ́ rí fẹ́ra wọn mo ṣe tán ìwọ́n fi ọ ní sulọ́kà mọ́ ni. àṣàkẹ́ ah, ah. bóun tí bàbá balógun ń bọ́ sọ ọsàn tó bá rí gbajúmọ̀ tí ó bọ̀ ẹyí oko lásán ni ó fi mu. àṣàkẹ́ àṣàkẹ́ ṣé ìṣe pé nǹkan mi wà nù ọ̀rọ̀ yìí wọ́n ń bọ́ òun yọrí bọ́rọ̀ òun yọrí bọ́rọ̀ ro dáadáa o. Hmm. kò sí nǹkan kan bẹ̀ bàbá balógun kò sọ́nà ń bẹ̀ ó dìgbà. àṣàkẹ́ àṣàkẹ́ àṣàkẹ́ dúró. Eh. Ah, eh, bàbá ẹ dákun ẹ mọ̀ bínú Eh. ẹ wo ọ̀rẹ́ mi ni kò sí sí tí mo bá sọ tí ò ní gbọ́ ìbá ìbá sọ̀rọ̀. ọ̀kàrì ẹ mọ̀ bínú. ọ̀kàrì o ṣeun ọ̀kàrì. ẹ mọ̀ bínú bàbá o. Eh, ẹ̀yin ẹ sọ lóògùn ọ̀fẹ́ kì í sọ ọmọ tẹ́lẹ̀ kì bẹ́ẹ̀ ẹ filẹ̀. àṣàkẹ́ àṣàkẹ́ àgòyàn dádìí ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ iná lílọ́mi ehoro rẹ̀ ọ̀rọ̀ ìyàgbẹ́yìn gbogbo òkùnkùn kẹ̀kẹ́ ẹrù tó dì tó rí ibi sọ̀kalẹ̀ sí ẹ̀dẹ̀ mi lọ sọ sí èmi ni mo sọ bẹ́ẹ̀ fọ. ẹ yọ ọmọ rẹ yóò bẹ ẹsùn gbà. ó gan ọfẹ o. tí ń wa jọ pọ̀ lọ ìwà níjẹ́ ètò lẹ́yìn ah mo ta ka òṣì dànù. ẹ wà tó mi eh, eh, kì í ṣe lásán ni mo dédé nífẹ̀ẹ́ rẹ̀ eh, ẹ wà tó mi torí ìfẹ́ rẹ̀ máa ń pa mí bí ọtí ni tí n bá sùn ìyìn rí òun sùn torí rẹ̀ náà ni ẹ wà tó mi dákun wò mí ṣe. abẹ́wà ah, ah, gbọ́rọ̀ rádaràda tí ń jáde lẹ́nu òpònú ayírádà pa lásán lásán yìí ta ni mo wà lè fọ̀rọ̀ ọmọkùnrin yìí lọ o tó lè bá mi ṣèdí àgọ̀ sí ọ gidi gan. gbogbo dídákẹ́ inú ẹ ah, ah, ẹ wà ah, ẹ dúró náà ẹ gbà ẹ má gbà mí. kẹ́nẹ̀. ẹ ṣé o gbogbo ọ̀rọ̀ tí mo ti bẹ̀rẹ̀ sọ tẹ́lẹ̀ kéde ké gbà mí. bí irú wọ ni kúndùkẹ́. ṣé òrùkú rẹ wà ni ẹ má gbà mí ẹ má gbà mí ìwọ tí mò ń sọ pé bóyá kí n rọ́jú jẹ kan ọ̀bùn rẹ ọ̀bùn rẹ tí wàá ń dàkọ rẹ̀ kéré ẹ má gbà mí. níbo ló dá sí níwọ sálámọ́ sálámọ́ lásán yìí aṣọ lè dùn ọ́. wo jẹ́ni sọ fún ọ ọsàn tó rí gbajúmọ̀ tí ò bọ́. ẹyẹ oko lásán ni òfin mu kí ló ń ṣe ọ táwa ń bọ ọsọ wa ló gbọ́ ta ni ọ uh-uh. ta ni o wa bọ sílé ọlá ni. ọ̀rọ̀ náà dùn dákun gbà tó mọ̀ pé ń da kí ló dá ń dúró fún olùsí ó rí rádaràda ẹ̀rí fìlà rẹ̀ bí apẹ̀ ẹ̀tọ́. àríkẹ́ dákun já lọ ẹwà ẹwà lali yìí lali yìí. lali yìí mà ni tó o bá gbọ́rọ̀ rádaràda tí ń bá mi sọ kódà ọmọkùnrin náà mọ bá bu ara rẹ. o bá sì wò ṣe fún ọ̀rẹ́ mi. lali yìí ṣé èsì. ìlànà yìí ṣe èsì ó wà ah, ah, mo ti mo ti wọ́n rí fa ẹ wọ́n rí fa kó tún jẹ́ yàrá mi fún ṣé ó ní jẹ́ kí n sọ kí n kọ̀ọ̀kan kó yẹ kó o ti ṣàlàyé mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ah kí kí n bá arábìnrin sọ̀rọ̀ ṣé máa bá sọ̀rọ̀ ọwọ́ kan ni ogún rè èmi rè sọ wà mo kú mọ̀ pé fúnra mi èmi fúnra mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti kùkù tí mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ah kí n bá bá sọ kí n bá bá sọ̀rọ̀ tó máa gbà mí ọwọ́ kan ni mm. ogún rè tó. ẹ mm. Mm. torí látijọ́ tí mo ti mọ̀ pẹ̀lú èdè ẹ ẹ wà ẹ ẹ wà ẹ wa mo ti mọ̀ ìsọkúsọ ló máa sọ ìwé ó bá sọ̀rọ̀ lọ bá sọ ah. lọ bá sọ. ẹ sọ àwọn ẹfin mi lẹ́yìnbẹ́. Ah. Ah. o má kà bùkún o o kà bùkún o kò o. lámọ̀ rè. lóògùn ọ̀fẹ́ o. ebi dájú. kò sẹ́ni tí ò lè pa o. ebi dájú. kò sẹ́ni tí ò lè pa. ebi dájú. kò sẹ́ni tí ò lè pa. ebi dájú. babalógo. ẹgbèje èèyàn tí wọ́n pè lé èèyàn kan oṣù. èmi ni mo. pèképẹ apọ̀dàlẹ̀ pẹ́ẹ́pẹ́. ọ̀pẹ̀lẹ̀ gẹ̀ẹ́sì. ebi dájú. lóògùn ọ̀fẹ́ o. sí ọ̀ wá sí lóògùn ọ̀fẹ́ o. ẹ eh. eh. eh, lóògùn ọ̀fẹ́. ó lè díẹ̀ o ẹ ọmọbìnrin tí ẹ ń lé tẹ fẹ́ fẹ́ hun. àṣàkẹ́. àṣàkẹ́ àṣàkẹ́. kí ló dé kí ló kó ṣẹlẹ̀. ẹ àrẹ̀mọ ní ń fẹ́ àrẹ̀mọ sì ti sọ wípé kò sí bàbá ńlá kú ẹnìkan tó lè gbàyàwó òun àfi tó ń tè bá fẹ́ kú. mo sì mọ̀ pé yìí ni ń bá wí. èmi ebi dájú bí wọn bá tiẹ̀ pé ẹran àbíwò ni ọkàn yẹn pa ṣé mọ̀ràn ti gbé ni. Ah, ah àbẹ́ ìwà gbọ́ ni inú ń bí ewúrẹ́ ń fẹsẹ̀ halẹ̀ kí ni ó fọlọ́wọ́ ẹ̀ ṣe wọ́n lásàgbádìí ẹ̀ mọ̀jẹ̀sìn mọ̀jẹ̀sìn bọ́ sí kọ́bí bàbá rẹ̀ ó lọ rẹ̀ tamúrógún dákun bọ́ọ̀bù ó tiẹ̀ gbèjà kí ni gbẹ́kúndì ó ṣe kó yẹ tọ́gbọ́n ọmọ ẹyẹ lọ bẹ́yẹ irú tí wọ́n bá pẹ́yẹ jẹ́ kì í ṣe wọ̀ bàbá rẹ̀ gan ọ̀jẹ́ bá ń dẹ́rù ẹ̀wù lásà obìnrin tí mo fẹ́ fẹ́ èèwọ̀ kò sẹ́ni ẹranko tí dùbò ẹkùn èmi ó sọ fún un pé ó já mi ń bẹ̀ ni bí bẹ́ẹ̀ kọ́ tó bá kọ̀ láti jáwọ́ bọ́ bá jáṣẹ̀ kò sí tó ló ń bẹ́ ọ́. mọ lọ́ntì ẹ bẹ́ẹ̀ mọ sọ fún ọ ebi dájú ebi dájú. kò sẹ́jì ò lè pa. àrẹ̀mọba àṣàkẹ́ èmi omi tí wọn bá mọ níwọ̀n ní ọrẹ́ láṣí omi kì í ṣe ni ó lè mọ̀ọ́mọ̀ lè mọ̀mọ̀ lè mọ̀mọ̀ á sọ fún ni wọ́n fọmọ ilé fún Baba. bàbá ló ní ó sì jáwọ́. èsì tó le tó bá wọn á kìlọ̀ fún wọn ọmọ èké ni á kì í mọ tótó bàbá ló ní ọmọ tó o fẹ́ mọ sátẹ̀lí lẹ́yìn. kábíyèsí kábíyèsí. Hmm. àṣàkẹ́ orí adé ó gbé ọ ẹ jókòó. ẹ ṣeun kábíyèsí. Hmm. àṣàkẹ́. kábíyèsí. ìwọ náà tẹ wọlé ọlá ṣé lọ́lá òwò náà ni. wo àṣàkẹ́ ìdí tí mo fi ránṣẹ́ sí ọ kò ṣe torí ohunkóhun nítorí ọmọ mi àrẹ̀mọ ni ó sì wù mí kó o fẹ́ ọmọ mi àrẹ̀mọ kí wọn náà wọlé ọlá kí wọn náà jẹ nínú ọlá wò ó nínú ìlú yìí kó o máa rìn sọ́tún kó o máa rìn sósì kó jẹ́ pé kò sí ní tó bá nawọ́ sí tí ò ní jẹ́ tiẹ̀ tó wá wo gbogbo àwọn ìlú tó múlé tì wá tún lọ sínú ìlú náà gbogbo tó bá wù ọ́ ni kò náwó sí á wù mí àṣàkẹ́ kó o fẹ́ ọmọ mi àrẹ mọ́. kábíyèsí kábíyèsí. kíkú ṣe pé kò wù mí náà kémi náà ò jayà ọ̀la àmọ́ kọ́kọ́rọ́ kan ló bẹ yín ajá jẹ́ kábíyèsí mo ti láfẹsẹ̀nà tèmi kò wù mí ò sì lẹ́lẹ́bẹ̀ ìyìn lè fàárẹ̀ mọ́ kábíyèsí. àṣàkẹ́ níwájú onídìí èmi ọba náà ló tún ti ń wí eléyìí lẹ́nu wò yọra rẹ kó náà mọ tí ń rìn káàkiri ìlú tán níran kí wọn náà kọ wájẹ inú ọlá ọba kí wọn náà di ẹni yìí kó dẹni ẹyẹ kó kọ láti ẹran àwọn òbí rẹ ó ní tí mò ń sọ fún ọ. kábíyèsí a ní ilé fárẹ̀mọ mo ti láfẹ̀sọ́nà tèmi mo sì nífẹ̀ẹ́ rẹ̀ ilé fárẹ̀mọ kábíyèsí ẹ já mi lórí èyí o ẹ wo ìyá mi rán mi iṣẹ́ ni ara wọn ò sì dá. ẹ ṣeun kábíyèsí. àṣàkẹ́. ẹ ṣeun. àṣàkẹ́. <laughs> ó dáa agó mi ààrẹ mọ oní òdàdí ìyẹrẹ gbẹ̀yìn. ọ̀tún kábíyèsí o. kábíyèsí. ìyálóde. kábíyèsí o. lukosi. kábíyèsí o. bí ọ̀rọ̀ tí mo ń sọ fún yín bó ti jẹ́ nù. ẹ dákun kí ló tó kù kí ló lè ń bẹ̀ gẹ́gẹ́ bí àbá tèmi o gbogbo alamọ̀ pé ọ̀túnbọ̀tún ṣe jókòó yìí kò síbi tí ò lè wọ̀ kò sí sọ̀rọ̀ tí ò lè sọ kábíyèsí kí ló tún wá kù ẹ ràn ọ̀tún lọ́bẹ̀ ni kó sì lọ́bẹ̀ kó lè sọ fún ọ pé tó ọmọ yín o àrẹ̀mọ fẹ́fẹ́ ló bá tán. kábíyèsí kò le rárá ẹran tí ò yí àwulẹ̀ ní pàbẹ̀rẹ̀ ṣé bí àṣàkẹ́ ni àtọ́hún àti ìyá rẹ̀ kò síbi tí wọn ò lè wọ n ò gbọ́dọ̀ bá àṣàkẹ́ sọ̀rọ̀ kó bí wọ́n Oh, oh kábíyèsí kábíyèsí. àrẹ̀mọ àrẹ̀mọ àrẹ̀mọ kí ló ṣẹlẹ̀ àrẹ̀mọ kí ló dé àrẹ̀mọ àrẹ̀mọ kí ló ṣe yìí àrẹ̀mọ kí ló ṣe yìí ẹ oh, kábíyèsí oh, àrẹ̀mọ. Ah, kábíyèsí kábíyèsí o. ẹ̀jẹ̀ ah ah ah. ah. kò sí tẹ́gbọ̀ mi ṣe tọ́lọ̀ wọlé kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí olórí ẹ̀yin olóyè ẹ wá wá àrẹ̀mọ àrẹ̀mọ ni o ẹ wá lọ wà àrẹ̀mọ ẹ wá wá àrẹ̀mọ. kábíyèsí bá a ṣe ń bá a bọ̀ látẹ̀kọ́. kò sẹ́ni tó jẹ́ gbà ká fi jóun ẹni ọba sì jó lára yóò ṣe sùúrù ní kábíyèsí nítorí kò sẹ́ni àfẹ́rú kan tí ò ní bọ́ ọmọ jẹ́ kábíyèsí. Si gbogbo tó délẹ̀ yìí àgbà nìyẹn o ẹ gbà ni o nítorí pé ń gbò débà olúgbọ́n olúgbọ́n fi ṣe ọṣẹ yìí kínra ń gbò àrẹ̀sà àrẹ̀sà àgbọn ọwọ́ ọwọ́ àga òun náà sùn òye rárá kábíyèsí akọ́gi ọ̀gbọ́dọ̀ sóje ẹ gba ọ̀rọ̀ ààrẹ bó ṣe wá pé òwe bẹ́ẹ̀ bó ṣe rìn bẹ́ẹ̀ ẹ wá fi ṣe dandan ẹ pa mara báyìí kábíyèsí o. kábíyèsí ẹ tẹ mara ni o ẹni tó bá sọ pé n tó ṣẹlẹ̀ sí yìí kò yẹ kó dùn yìí kó náà bẹ lọ́rùn ẹ̀ sí rẹ̀ ẹ àmọ́ síbẹ̀síbẹ̀ kábíyèsí akọgi ni ẹ gbọ́dọ̀ sójé àgbàlagbà ní àsìgbàdúà lágbára elédùà àní rógun ọ̀fọ̀ láàfin mọ́. àṣẹ. Ah. kábíyèsí ẹ tẹ mọ́ra o ẹ tẹ mọ́ra o. ó mà ṣe o níṣẹ́ ló dàbí ẹni pé mò ń wojú àrẹ̀mọ lọ́ọ̀kan báyìí. Ah, ah, ìyálòde ìwo tún lè yun ah, ọ̀húnrú náà sì ni àbọ̀ ń paná. a ní ká pa ẹnu pọ̀ ká bá kábíyèsí sọ̀rọ̀ kan gbé kúrò lára o tún rú sí i. abiyamọ ni mí. abiyamọ làwa náà àwa náà abiyamọ ni wá. kò lè yé yín ṣé bí kábíyèsí làwọn olórí ìjókòó yìí ipò wo gangan lolórí fẹ́ wà náà àfin báyìí. ọ̀tún orí sọ orí sọ orí sọ. Hum. A mim cantar. Cabeceou. Cabeceou. Cabeceou. Cabeceou. Cabeceou. Cabeceou. Cabeceou. Cabeceou. Cabeceou. Cabeceou. Cabeceou. kábíyèsí o ẹ fẹ́ nàṣẹ lọ́ta kábíyèsí. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí kábíyèsí ẹrú máa ń wọn kẹgbẹ kúrò lára kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí ẹ̀yin olóyè kábíyèsí. ẹ̀yin olóyè ṣe. kábíyèsí. mo dúpẹ́ ànífúrú eléyìí gbà. ṣe kábíyèsí. Hmm. ẹsẹ̀ tó bá mi kúrò dárò ara mi. kábíyèsí. Hmm àmọ́ o tó bá jàtọ̀ wé ènìyàn ni ẹni pa gúnugún kan kì í kádùn ẹni pa àkàlàmọ̀gò kan kì í káṣù ẹni tó bá pa káràkátà kan kì í kádùn mẹ́ta àfọ̀ní àjíǹjì o ẹni náà wọlé láàyè yóò máa ju ọ ṣe àwọn alálẹ̀ ilẹ̀ ó máa tì ọ lẹ́yìn wá wo agara àkọ́kì ń dán lọ́rùn ọba agara ò ní dán onígbà kankan gbogbo ohun tó bá ti ń tẹ̀ yóò máa dún gbogbo tó bá ti ń ṣe bẹ́ẹ̀ ni yóò máa rí fún ọ balógun wọ ọmọbìnrin tó wọlé yìí. àrí ìkẹ́. ìlú omidá tí mo fẹ́ rán ọ lọ òun ni ó ṣe àtọ́nà rẹ dé ìlú náà yóò sì ṣe àtọ́nà rẹ wọ ọ̀dẹ̀ tí ọmọkùnrin náà wà wá gbọ́ o mo fẹ́ kó o mú ọmọkùnrin náà bá mi láàfin mi láàyè ni ọwọ́ ara mi mo fẹ́ fi pa mo fẹ́ fi ṣe ìdájọ́ rẹ̀. ọ̀dà àbá kábíyèsí ah, ọmọ ti forí jálé agbọ́n ìyá wa ó ti forí jálé agbọ́n yóò rí já agbọ́n. ẹ wo balógun ọ wà lọrí ọbọ rẹ ìkọkàn ìkọbalá àyín lọ àyín bọba ìlọwọ yẹnu. kábíyèsí ẹ ti mọ̀ pé iṣẹ́ ìṣe ìrìnjú òwò ṣe ní ìbéèrè òwò àdáni ìpàdá tọkọ ní yọkọ lẹ́nu iṣẹ́ ogun jíjà ní sí ẹ̀ràn bàbá mi lèmi náà sì yàn láàyò láti kékeré mo ti mórí adé ajagunjẹ wáyé kábíyèsí wọ́n lọ wọ́n sì bọ̀ kábíyèsí mẹ́bẹ̀ mọ̀ pé tí wọ́n bá dáná ogun tó bá fẹjú tó tó tán lójú tèmi náà pọ́n bí àṣẹ̀ṣẹ̀ yọ oòrùn dákodáko ní mi wọ̀n ná ní ilé àparò. ìlú omi dá. ẹ̀ẹ́yì. Ah, hmm. ọ̀dà òun ó fokùn sọmọ òun lọ́rùn òun ó mú wá sáàfin báyìí tẹ̀lé délé tiẹ̀ tẹ̀lé ọ̀tá ọ̀tá ipa lójú ogun ọkùnrin mẹ́ta kábíyèsí ọ̀dà àbáwọn ah! olórí balógun ìyá ẹjẹ wọn mú dé ọ̀rọ̀ ogun ọ̀rọ̀ ogun kìkì ogun. Ifá sọ pé ojú ọmọ ní pọ́ngùn la àwòdìbára àwòdìbára àwòdìbára adíbá fún ẹlẹ́dẹ̀ tí sunkún pé wọn ọ̀rọ̀ ọmọ bí Ifá ní kẹ́lẹ́dẹ̀ orúbọ ẹlẹ́dẹ̀ fún rẹ̀ ọ gbọ́ kàlà rẹ̀ bọ ó ṣe ọdẹ tí pọ̀ lọ́sìsìn ọmọ iye ọmọ tálápé ní bá kórè gbalẹ̀ ní kó bọ̀ iye ọmọ táka bá kó wọnú epo ní kó dàóde gbogbo ọmọ tí mo bá kó rojú ogun ni wọ́n bá mi padà bọ̀ sílùú yìí o ìkọ́ ìkọ́ bá lá ìkọ́ ìkéjò àbámọ́dá kan onídàtí ọmọ sẹ́ ọ̀sẹ̀ ìtura onídàtí ọmọ gbà wàá lọ gíríta ànàmúntọ̀gà tí pẹ́ báyìí ìwà àgbò mọ́ tó wọ̀ lu omi dá mo fẹ́ rí mi báyìí lẹ́rẹ́ sẹ́gbẹ́ kírè tí dájẹ́jẹ́ sọ́run ẹ̀rù ẹ̀rẹ́ ní sàlejò orò orò ti dé ntẹ́ fẹ́ fòrò ni mo retí báyìí o kí ni tó rò akasuwaka akasuwaka òun àtẹ́bọ́ ẹ̀bọ tí ipò dídẹ́ nílé ẹni ẹgbọn tí ń rìn lórí àgbàrá ẹ̀jẹ̀ wàá lò gíríta ti pé bẹ́ẹ̀ ni wàá gbó mọ́rí ànàmúntọ́gà ọ̀ndà ọ̀yẹ̀là mo fẹ́ rí ọ̀nà tó wọ̀lú omi dá gan mo fẹ́ fojú mi tó báyìí ọ̀ya <laughs> ọ̀nà òǹrè yìí ọ̀nà lórí tẹ́rẹ̀ àwọn èèyàn àwọn òkúrè gbogbo yín pátá lẹ́ẹ̀ ọdẹ gbogbo yín lẹ́tẹ̀rí gba sọ bẹ́ẹ̀ ni ìtẹ́ ẹsẹ̀ láyé tó ẹ mọ̀ sóun wàrun. kápẹ́ ń mọ bá gba bí wọlé ọ̀nà abo ni mo lè gbà jáde àbí mo fẹ́ gbọ̀nà ẹ̀bùrú mo fẹ́ kí a mọ́ ọ̀nà míì tó wọ̀ lu omi dá mo fẹ́ rí i. gbogbo ogun tó wọ bẹ̀rẹ̀ ti dà ó ti dà ó ti dà òrùlé tí a ti sọ̀kò sí ìyẹn gan-an mo fẹ́ rí òrù yọ̀n gangan ibi tí mo ń lọ tí mo ti fẹ́ lọ rè di ẹ mọ́ ńdà. Ah. ẹ̀dẹ̀ yìí ni wọ́n ti fojú àgbàrá wo kú dẹ̀tì wọ́n ṣe tán àti dẹrun omi ọ̀dà ọ̀dà. ọ̀dà a ní múlẹ̀ ká mọ̀ yàn. Ah, ìbọ̀là ìbọ̀là ìbọ̀là. báyìí bàbá olúkúyìn fúyà yìí ẹ bọ báyìí. ìwọ. padà sáàrin ìlú lọ́ọ̀rẹ́ sọ fún kábíyèsí pé mo ti mójú mi débẹ̀ gbogbo tójú mi bá rí ń bọ̀ wọ́n tajú wàá sọ fún ọ. ọkàrí ọkàrí ọkàrí. olórí burúkú wọnú. ẹ pọ̀ lọ́dẹ̀ yìí ẹ̀rọ mi ti bá dá mi wọnú. sí òsì láti bọ́. nínú ẹ̀dẹ̀ yìí àwọn wo lọ sẹ́kù lọ́dẹ yìí. lẹ́ẹ̀dẹ́ bo. níbi tẹ́ ti pọ́n dídí ọmọ ọba. ọmọ bẹ́ẹ̀ wo. tá a lọ ọmọ ọba tá a ń pọn ọmọ ọba ṣọ́ọ̀ṣì léyà. èmi látòdì ìlú wa mo ti wá mo wá dẹ́mi yín légbodò. mẹ́tàlá rẹ̀ wà tó bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni bọ́bá jẹ́yìn ò ní rọ́ lọ pa ẹ̀mí àwọn wo lọ fẹ́ dá légbodò. ẹ wo sunsunsun ẹ pọ́n dídí ọmọ ọba ṣé ẹ mọ̀ pé ẹ ti fàpótí lọ rí àfàpótí lọ rí òsì ní gbádùn oorun. ó gbé gbogbo ẹnu ẹ sọ̀hún àwọn wo ló fàpótí lọ rí ṣọ́ọ̀ṣì mo ní mo bí ọ́lẹ̀ kan mo ní ṣọ́ọ̀ṣì léyà táwọn eh. bá ṣe wọ́n mọ̀ yẹn rí ní sọ́pọ̀ ọmọ ọba. Eh. bàbá mo ti fẹ́ ojú rẹ̀ ni o bẹ́ẹ̀ ni mo wí fún. èwo ni ọkọ̀ọ̀kọ̀ kú nu yín kọ́ lọ rè dúró de lẹ́nu bóde ọrùn ah. bẹ́ẹ̀ mo sọ iṣẹ́ kú ni ẹ pẹ́ràn mi sí yín wọ́n sì jẹ. ńgbà tó òjè èpo ọ̀bọ̀. èmi. Ah, ah. bọ́bá rí bẹ́ẹ̀ ìwọ jẹ́kẹ́jà rí ọ̀dàgbàdà náná ká tiẹ̀ rí jẹ́kẹ́ mọ̀tẹ́kùnrin ọ̀sọ́bàǹtẹ́ ẹ̀gẹ̀nà ká wò ó èmi ò jí ọmọ pé bọ́lọ́ǹdè ní èmi bá sọ́bàǹtẹ́ ìkísàjì ní ẹgbẹ́ ìtajà tẹ̀rẹ̀ kọ́ ní láàrin àwọn apẹ̀rẹ̀ jẹ́wọ́ àìtọ́gùn là ń sọ́ dẹ̀ mọ́rú o kí tinú gbẹ́nú kí tó gbé ta ni bẹ́ẹ̀ ni mo wí fún èmi tí a dojú ọ̀rọ̀ wọn ní jẹ́sẹ̀ yóò tó lè mi ìyá mo jẹ́ kí n tó mọ̀ bọ̀ nígbà mo ṣẹ̀ṣẹ̀ mo jìyà ní kí n tó rẹ́rù tèmi dì ní ọlọ́fin wa fún wọn lẹ́fẹ̀ wọ́n ní ẹbọ kẹ́lẹ́ ń jẹ́ ìjẹta ẹ̀jẹ̀ gbogbo ẹran lẹ́sẹ̀ lè jẹ́ alágẹmọ wọn lọ kọ̀rọ̀ kò ṣeé jẹ bẹ́ẹ̀ torí pọ́sọ̀ kò ní gbọ́ná títí kò jẹ́ èkó ẹ̀rún ajá kò ní rọrọ̀ kò jẹ́ èkó ọ̀wọ̀ gbogbo ara ayé lè wọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ lọ kó dèrìgà lọ kó dèrìgà lọ gbogbo ẹni bá ní má gbẹrù mi kájọ wù mí olúwa yó. Ah, ìrọ̀ lọ pa ọba alátápẹ́lá jákun o ewúrẹ́ kan ó ti dí adífáfọ́ Ọ̀rúnmìlà nígbà tí bàbá rẹ̀ ní alára wọ́n ní alára kò ní alára ń bẹ lẹ́tọ̀ ní alára kò ní alára ń bẹ lẹ́tọ̀ tún lálára kò lálára ń bẹ lẹ́tọ̀ ntasasi ẹni tí olùsùn lẹ́lẹ́ ìwọ wọn kàtà ìsìnkú wọn lápò ìwọ ìbára wọn ní tó ń bá wọn àjẹ ẹjọ yẹrẹ kò sí àwọn olùtẹ̀mí náà tọ́fẹ̀ èmi ti gé àgẹ̀rẹ̀ lójú gbẹ́nàgbẹ́nà mo ní pátákó ẹ̀fọ́ sẹ́nu ajá mo dẹ̀rù jẹjẹ mo dẹ̀rù jẹjẹ mo dẹ̀rù jẹjẹ mo dẹ̀rù jẹjẹ ojú kùtùkùtù gbé kó sí ikú làlújá mọ gẹ̀ẹ́sì tí wọ́n tó gbọ́ àwúrò bẹ́ẹ̀ mọ dàbọ̀rà gbogbo lẹ̀kílẹ̀ lónìí ló kù. bí wọ́n lọ pọ mẹ́ta láàrin òtó bẹ́ẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún èmi ló fi ìbọn dánwò. onílé náà àgẹ̀rẹ̀ ti gun apẹ̀rẹ̀ ti jẹwé gbẹgbẹ́ àti wí òní mojú wí náà bùrẹ̀ rẹ̀ òní fi rẹ̀ jọ yá ní bá fún ọ̀rùn mi láti dájọ́ lọ rí kọjá kọ́ bàtẹ́ sẹ̀kọ́ lọ́dún wóó mọ́dọ́ máa rira mọ́dọ́ máa rira ikú òní yẹ̀dẹ̀ mi mọ́dọ́ máa rira ìfọ àbálá àrísọ ti yìn ó ti yìn táǹtì ẹ̀kọ́ wọn dídọ̀ ọwọ́ gan tó fi rò pé o ti mewé náà táǹkọ́ ní kíkà ẹsẹ̀ tó fi rò pé àwọn oníyàn ọ̀pá lọ́lẹ̀ mi wájú ẹlẹ́gùsí rẹ bọ́ bá gbìyànjú àti yìí máa tọ̀ ọkàn dé lóyún. ìwọ igi dẹ yoko tó àdàbà tún girigiri gbọ́ alájà lé wọn bá jẹ́ nu bá làbá nu gbọ́ tá a bá jẹ́ nu àwọn là ń bá nu àwọn hmm. bá pọ̀ sẹ́tù náà bá sí eruku jẹ̀gbẹ́dì tẹ̀lé jáde ọ̀ya ilẹ̀ lanu. irọ́ ni ajíyọ̀dà ajíyọ̀rin ajígbàgbàdà wíwìwì kan lọ́lọ́rùkọ́ máa pọ̀ mọ́ ọ̀bọ̀ wọn rògbò àgọ́ kìkì sí mọ́ yọ̀dà mọ́ fi bá lájọ g gan lójú mo ti bẹ̀ lájọ náà ni mo nílẹ̀ ní kitikiti yìí ilẹ̀ ilẹ̀ bẹ́ẹ̀ ni mo wí fún ọ ilẹ̀. ìwọ. ọlọ́run akọ akọlẹ̀ kí ọrùn àwọn wo lọ wá bá ní. ẹ ẹ wọ́n sáré wọn bẹ́ẹ̀ ògidìgidi la mẹ́rin ní bá gbà sí ògidìgidi la gbà lọ́kọ̀ọ̀fà ọ̀fà olóhùn ọ̀fà mẹ́fà pọ̀lọ́fà lóríta mẹ́ta ọ̀fà àkọ́kọ́ tó ta sí ọlọ́fà ọba bá rí ńgbà tí bá ọlọ́fà lọ́bẹ̀ bọ́ lọ́fà ìfà ọlọ́fà ọ̀pọ̀ fàfà tọ́lọ́ta ìsàbẹ̀ ìfà sóríta mẹ́ta ọ̀fà ọ̀tà méjì sínú gbọ́ńdà gúdẹ ọ̀pẹ̀yẹ mẹ́fà ó kó òkú sójú lu olódùmarè ó pò pò òfin ọlọ́wọ́ ọ̀yà ilẹ̀ lánàá kó bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ ìgbà yẹn rẹ bá fojú tán fẹ́fẹ́ wọ́n di sẹ́kọ̀ gbọdọ̀. Ah! ilẹ̀ mú. àti tó lọ́wọ́ pàjọ́ ilẹ̀ mú. ọkọ̀rọ̀ eh, tó lọ́wọ́ pàjọ́ ilé ẹ̀ka. ìgèdègèdè. ìyá mi ọ̀dà kankan mọ̀. ìyá mi ẹ̀rọ ṣẹṣẹ ẹ̀rọ ṣẹṣẹ lámúdá. láwọn oníwọ̀júwọ́ láwọn oníwọ̀júwọ́ ah. ọ̀kí lọ́lọ́jà ẹ̀yẹ àwọn onílọ́lọ́jà bàgẹ́bàgẹ́ tí bá fún gbẹ̀tugbẹ̀tu tí lọ́lọ́jà lánàá àwọn àjẹ́ àrí orí àmọ́ rí ògẹ́mọ́wọ́ ògẹ́mẹsẹ̀ ògẹ́mẹ̀dọ́ ọ̀dẹ̀dẹ̀ dẹ́rẹ̀dẹ̀rẹ̀. èyí ló ń bẹ igi dẹ yọkó tó àdàgbà tó kìrìkìrì gbà alájàlẹ̀ ohun abájá inú gbá là ń bá abájá inú àwo là ń bá bá pọ̀ sẹ́tùrú abá sí eruku tẹ̀gbọ́n ní tẹ̀gbọ́n jáde. gírí la wọ ẹdú àwọn obìnrin la wọ àwọn àgbàlagbà britana ẹ̀ka ń wo kúnlùkùn mi ni wọn ní kú nílé wẹ́rẹ́wẹ́rẹ́. ìbára ni ọtún òun dàgò sí gbogbo nípa ni. ajé rẹ̀ wọn jẹ àwọn lòtí lẹ́fẹ̀ẹ́ méjèèjì tẹ̀yẹ̀. orí bí bí jẹ jáde. ọmọ òun dàrí. ó ti lọ bàbá ó ti lọ. ẹ fẹ́ sòfò ni kí lẹ́ ń wò dé lọ ọlọmọ yín lọ ó ti dáa ogún ọdún tẹ́sí fi ń sáré ẹkú wájú ní ọmọ kílẹ̀ ẹgbẹ́ mi mọ̀ fẹ́fẹ́ sẹ́mi tẹ́lẹ̀. Ah, nígbà wọn gẹ́gẹ́ ká má fọwọ́ ẹ̀ lébi kan àbátálágẹ́ mọ́ bá dá lóṣù òkè gbà. Ah, ah, ìyá mi ìyá mi ẹ̀sà ògbé arí òdi ògbólúkẹ́ yẹn bí lólu ọmọ asúké bí ẹ súnmọ́ òkè lógun ló wálé mọ́ ọgbà kọ́ bàbá rẹ̀ rìn gbalẹ̀ ọ̀jẹ̀ mọ́ bọ̀dẹ̀ jẹ́ eégún ní ògbọ́dọ̀ dúdú bẹ́ẹ̀ ni tòdí ògbọ́dọ̀ pupa ọ̀gbẹ̀rẹ̀ ògbọ́dọ̀ dẹ̀kú borí nílé àbí lọ́jẹ̀ o. èèpo olókùn tó fẹ́ máa lọ. dákun mo sá fún ọ tó o ti dẹ́mi ìyá mi légbodò ṣùgbọ́n wọn ò fi bínú mo sì ń sá lọ fún ọ. ọ tẹ̀lé. níwọ. bẹ́ẹ̀ ni mo sọ. agbára ò wá lè mi dúró kìnìún lè mi mo ti fìtọ̀ gba jù káńtó rí ẹ̀yìn ọ̀yájú ọmọ ẹranko èmi tí mo dágbo ojó tí mo dá sórí omi mo dágbo jẹ̀gbọ̀n sí bèbè òdò mo yí gbìyànjú jù òní lọ tẹ̀lé ìyá rẹ o. ẹ̀yin ọ̀dà tó bá díbẹ̀ ojú la tọkùn igi odò pa gbogbo bẹ́ẹ̀ sọ bèbè kó tó kó ayé la ti dẹ́sẹ̀ sè ìkan yóò ké sí àyè ibìkan ìkan fẹ́ sọ̀lẹ̀ kìjà sálẹ̀ bẹ̀ ìkan sẹ́bẹ̀ ọgbẹ́ bọ̀já lè di ọ̀nà ọba kele pupa lóyún pupa pupa pupa lómi àwọn àwòrán sasa bẹ̀ àwọn lògbólògbó ló gbòbẹ̀ àbójú yéré yéré. gómà ọmọ yìí ẹ fẹsẹ̀ ìtìlẹ̀ èmi mọ̀ ní èmi mọ́jà mọ́ ọmọ alákòó dúdú gbóyè mẹ́tọ́ ajagídára ẹ̀bẹ̀ wògùn lọ́rùn ẹsẹ̀ mo ti mọ ta kó oró wáyé mọ tẹ̀wọ̀n ògùn ọ̀sẹ̀ ìkúlẹ̀ ọba lọ́nà fẹ̀rẹ̀ èmi kú sọ̀rọ̀ ọba náà lé koko bí ọ̀tá àgẹ̀rẹ̀ ẹ̀bẹ̀ kogun láyà má ní oṣù ọ̀sẹ̀ àtọ́kọ́ ọ̀ tẹ̀tẹ̀ yà rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ. ajá dúdú ni mímọ jíwọ àgùntàn funfun màlọjá ni mímọ dẹ̀ mà lẹ́kẹ̀lẹ́kẹ́ ni mímọ tayẹyẹkẹyẹ ògùn kan gbọ́dọ̀ borí ìmọ̀lẹ̀. ọdún ọbẹ̀ mo digi ọ̀gẹ̀dẹ̀ lójú gbẹ́nàgbẹ́nà mo di pátákó ẹ̀fọ́ lẹ́nu ajá mo dẹ̀rù jẹjẹ mo dẹ̀rù jẹjẹ mo dẹ̀rù jẹjẹ òjì kùtùkùtù gbé kó ṣe kú mo gẹ̀ tuntun wọn bọ́ àwúrẹ̀ bẹ́ẹ̀ mo dàbọ̀ rán gbogbo lẹ̀kílẹ̀ òní lọ tẹ̀lé ya rẹ. akakalasa o akakalasa o akakalasa o ọtá mọ̀ yẹ ọtá mọ̀rí wọ̀pẹ́ mọ̀ yẹ òdìgbò ní yẹ̀gẹ̀ lọ́sàn máa fún ọlọ́gbọ̀n màsán bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ tìlọ̀rẹ́ gbòòrò náà ẹni ẹ̀fà kúròbójú ayé wọ́n gbẹ́yẹ kórí omi wọ́n mú ọ̀jà dúdú wọn kájà lẹ̀ ó bẹ̀rẹ̀ lọ mo sáré títí ọmọ tó kí o kí o mo ní ìgbẹ́yàmọ̀ tó kí o mo tó ìta mẹ́ta pẹ̀lú wa mo gbá àwọn ìyá mi ọ̀sẹ̀ ìfà ibi ọbẹ̀ dábọ̀ dọ̀bọ̀ dọ̀dún wọn lọ́mọ ta lè mí ṣe mo lọ́mọ mo fa lókè náà àrílá kó gbámọ̀ kàngi àgbo ìlànà mọ̀ kẹjà wọ́n fi lọ́jẹ̀ gbẹ̀fà wọ́n fi lọ́jẹ̀ gbèjẹ wọ́n fi lọ́jẹ̀ gbèjìlógún wọ́n jẹ́ ẹgbẹ́lẹ́ lẹ́wọ́ ẹgbẹ́lẹ́ ẹ̀sùn kẹta ọ̀yà ilẹ̀ ilẹ̀ ilẹ̀ lakuru lakuru lakuru lakuru lakuru ọlakurukuru dagun aribagun ogun awo àwọn yóò sọkò tí fọmọ ẹlẹrù ogun lọ nílé owó ọlọ́dẹ̀dẹ̀ mọ ẹ̀ẹ́dẹ́ ti kú ikú òní bílẹ̀ mi ṣe pàdé àfàjẹ́ àrùn ní bílẹ̀ mi ṣe pàdé mọ́sádélé kú ikú ni ma lọ ọdún ọ̀sẹ̀ wúlò kọ́ lọ ní ọ́ àfigiri apárò mọ́sádélé àrùn àrùn ni ma lọ lọ ọdún ọ̀sẹ̀ wúlò kọ́ lọ ní ọ́ àfigiri apárò lẹ́yìn lẹ́yìn lẹ́yìn ìsàgbé egun ìdàkùn mẹ́ta jẹ́ àdámọ́ ẹ̀ ilẹ̀. ọlọ́mọ yọ̀ọ́ ló kọjá báláwo gbèsò dára àyà bàrà ni wọ́n yọ̀ọ́ kọjá pọ̀ sàgbára ẹ́ ara wa jẹ gbé èrò ẹ̀yẹ gbà ilẹ̀ bẹ́yìn wà ní bá gẹ́ran èrìgì gbà ni ilẹ̀ lánú ilẹ̀ òdì mẹ́tò lánú fẹ̀rí ẹ̀sì ilẹ̀ lánú. ee. Hey. àwọn ká ti pẹ́ birikoto wọn lọ wẹ̀ sí ọjọ́ wọn wà níwọ̀n orí àwọn ká ti dọ̀ birikoto wọn tọpasẹ̀ ọrùn wọn lọ níwọ̀n padà bájà nàkú bá fi bínú wọn lé ẹkùn ẹ bẹ́kùn mi ń dirẹ ogun. ẹ̀mí ìyá rẹ̀ gbé mi ni mo sọ bẹ́ẹ̀ ẹ̀yẹ́ náà yìí ẹgbẹ́sẹ̀ mi ẹ̀jẹ̀ ń tán lẹ̀ ẹ̀jẹ̀ ń gbẹ́sẹ̀ mi ẹ̀ tán lẹ̀ ẹ̀ẹ́. ẹ ní kúkú yà ọmọ náà odi ní kú ẹ̀yìn odi ibà sọ pé agbátẹ́rì agbágbó ìjòkó tẹ́rì agbọ̀dà mọ́dún onídéwọ́mọ́ rí tuntun lóru àtẹ ọdọọdún lẹ́rù wá wà ọdọọdún níbẹ̀ pẹ́ sunkún ọmọ lọ́dọọdún lẹ́ẹ̀mọ bẹ́ o lọ́dọọdún lẹ́ẹ̀mọ bẹ́ o pípẹ́ lówú sáró ẹ̀ ń bá ní ẹ̀kú oṣù àgò nílé olúwa rẹ̀ ọmọ bóṣù yìí lọ ní o ẹ̀kọ́ lóògùn lọ́ bá ní ẹ̀kú oṣù àgò nílé olúwa rẹ̀ ọmọ bóṣù yìí lọ ní o ẹ̀kú onífà kọ́kọ́ yẹ kọjá ojú ọ̀nà ọyọ ẹgbẹ́mi ẹgbẹ́mi ó kèsì ẹgbẹ́mi ó kèsì ìdí mi ò gbọdọ̀ kanlẹ̀ ẹ máa gbẹ́mi sùn lábàá wa ẹgbẹ́mi sùn lábàá wa. Adéla níjọ́ kìíní àná kó má gbé agbára ìfọmọ yìí òun ò sọ dàkí òun ò sọ dàkí ah, ẹ̀yin alálẹ̀ dàpọ̀ ẹ ṣàánú mi ẹ bá dá padà. àṣàkẹ́ ni bó bá jókòó báyìí yóò ti wù ú lọ́sùn àní àṣàkẹ́ kí ló ṣe ọ́ á ní òsì nǹkan kan kò sí nǹkan kan ẹ̀wẹ̀ èèyàn a máa nígi lọ́gbà kó mọ́ mèso ẹ̀ bí mo ṣe wá rò pé ó yẹ ń ké sí ọ torí ìwọ náà lọ́rẹ́ kò rí kò sùn rẹ̀ kó wá bá ń bá a sọ̀rọ̀ bá ń tẹ́nu ó yóò sì ti lọ́rọ̀ kan tí ń dùn àbí tí ń gbé lọ́kàn ó yóò ti sọ fún un ló jẹ́ ránṣẹ́ sí ọ. ìyá mi. Mm bí mo ti wí fún yín pé kẹ́ má ràn ní sọ́rọ̀ ẹ̀ mi kò sí nǹkan kan tí ń ṣe mí. àṣàkẹ́jẹ́ ránṣẹ́ nǹkan ṣe ọ́ n ò mọ̀ ọ́ tí n bèmí mo bí ọ. ìyá wa ẹ ṣeun ẹ ṣeun ọlọ́run jẹ́ ẹ fún ẹ kò ní dàgbà àyà ẹ sìn wá jìnnà òótọ́ lọ̀rọ̀ àṣàkẹ́tẹ̀ sọ àmọ́ gbogbo ìgbàkigbà tèmi rẹ̀ bá ti wà báyìí ni mo bá a sọ̀rọ̀ èmi ò sì wá mọ̀ pé mo ronú o mo ní mọ̀ ronú ọ̀rẹ́ mi ọ̀rọ̀ yóò tó rò náà gbogbo bòkíbò tẹ́dà bá ti wà láyé àfi kó gba kámú kó gba kádàrá torí ẹ̀dá tí ò bá gba kádàrá yóò padà gba kodoro ni àṣà àgbọ̀n tó lọ́hùn. ọlọ́run ọba ọba tó máa ń fìyàn pamọ́ káyé mọ̀ bá fìyàn pamọ́ ni mélòó mélòó àwọn èèyàn tó jẹ́ pé n tó ṣe é gan ju tiẹ̀ lọ wọ́n padà gba kámú náà ni. dákun bá ń bá a sọ̀rọ̀ kó dákun kó mọ̀ ronú mọ́ kó ṣàánú mi ó mọ̀ pọ̀ nìkan náà ni mo ní ológun náà kan rèé kì í sì ṣeré létí omi kó dákun kó jọ̀ọ́ ó tún wáá kun nǹkan kan ó jẹ́ mọ̀ pé àṣàkẹ́ látàárọ̀ láti ìdájí kò fi nǹkan kan ṣẹlẹ̀. ọ̀dà ìyá wa ṣe rí gbogbo ohun tẹ́ ẹ sọ ó yé mi kọjá àbí tẹ́ ẹ sọ dé ṣe rí oúnjẹ tẹ́ ẹ ní ìjẹun yóò jẹun kémi tó kún àárín gbogbo bí tí n bá ṣe ti ẹ kúkú ti mọ̀ pé mi àti ẹ bí ìgbín bá fà ìka ń tẹ̀lé ni bó ní mọ̀ lọ tí ì ní mọ́ ọ̀rẹ́ mi lọ gbogbo bí tí n bá ti fà. Ah, ó ti pẹ́ ju ìyá wa. Ah, ah ó ti pẹ́ jù mẹ́bí mo sọ bí ìnáwó tá a fẹ́ ṣe bóyá ṣe pàtàkì tó. ẹ wo wọn gítẹ́ tí mo wá bá ń lẹ̀. ọ̀làwùmí tiẹ̀ náà mò ń ṣe o ìyìn dúró lórí ọ̀rọ̀ igi yìí o kódà mo ní kọjọ́ kó fírí díẹ̀ kí wọ́n á lọ sóko igi ń bẹ́nu oko tí wọ́n kó jáde tí ẹ mò ń ṣe ìbọn náà mẹ́ńtò ní ọjẹ́ rí mi. alẹ́ ṣe tèmi tábà ṣe tèmi ló yẹ kí gbogbo bí o ti kún fún gini ẹ wò wọn tó wà nílẹ̀ ẹ wá ní tèmi náà lẹ̀ ṣe ẹ ṣe tèmi jàre. bẹ́ẹ̀ bá ṣe tèmi ló yẹ kí gbogbo bí ti kún fún gini. igi wà nú oko kí n rú jáde ni gbọ́n bínú ọláwùmí. Ah, ẹ ige ige ah, ah. padà wá ń bì. ó ìyá wa. ó rí pé o gọ̀ ó kọjá lára méjèèjì báyìí kò wá sẹ́ni tó lè kínú wa tẹ́mi bá tiẹ̀ kéré ṣé yàrá náà kéré ni. ìyá wa ẹ jọ̀ọ́ ẹ má bínú ìrònú sọ̀tọ̀ọ̀tọ̀ ẹ rí bí iṣẹ́ náà lóòótọ́ yìí rí yín ṣùgbọ́n tó bá ka yín lára tí ì ṣe kì yín ẹ má bínú. ọmọ gan ọbàjẹ́ ìyá wa ẹ wo ọmọdé ní í ṣe kò mọ bí ó ṣe gbé kalẹ̀ ni ọmọ ọ̀rẹ́ mi àṣàkẹ́ ni. ọmọ àṣàkẹ́ nu. bẹ́ẹ̀ni ẹ mọ bínú sí ọmọdé ní í ṣe mọ ọlọ́ntì ẹ. ìyá wa ẹ̀yin ni o mo ní n sọ fún yín pé oúnjẹ tí wọ́n bá ti pè yín sí tàbí tí wọ́n bá fi lọ̀ yín ipe kẹ́ mọ jẹ o tòró léwu ẹ wo ìyá wa ẹ wò ọmọ tí ń lọ nǹkan tí ń sọ fún yín ni pé kẹ́ ẹ ṣọ́ra fún oúnjẹ tẹ́ ẹ bá jẹ ìgbọràn sàn jẹ bọ́ lọ torí bẹ́ẹ̀ tí ń wo òun atákéré ìyọ́dún ni o ṣùgbọ́n tí màá fi débì lọ́jọ́ rọ̀ kígi mi ó ti pé ni o. jẹ́rìí mi n ó bọ́ sílẹ̀. ilé wa ebi ń pa mí. Ah, hmm? ń ṣe báyìí mo sì mọ̀ pé bàbá ló jẹ́ ilé ìgbóúnjẹ bóde àjọ jẹun ah, ebi wọn kọ́ ní sí owó àròdú kòkó kan wá sọ pé òun lọ lé kí ló dé. sọ́wọ́ àjẹrè mi ọ̀rẹ́ rẹ mọ́ ni ah, ah. mi sí rárá rárá. ah nkárẹ̀ o nkárẹ̀ àdúrà yẹn àgbà ẹ̀ dàgbà o ẹ̀ dàgbà o. bàbá àjẹsà ẹ ẹ dúró bàbá àjẹsà hmm? ṣé kò wá sí tí ìwà rí yín láàrin lẹ́nu jọ́ mẹ́ta yìí ṣe ìrìn àjò ni. ọ̀kàrè ọ̀kàrè ọ̀tọ̀ ni bọ́ sáré àjò wéré ni bọ́ rìnrìn àjò ni. ọ̀kàrè. bàbá jẹ̀sà mọ̀ tí ìlú ẹ wá bàbá jẹ̀sà mi náà ṣàǹgò náà ìrìn láàrin ìlú ó wá nídìí tí mo fi pè yín o ṣe mọ̀ pé tí kò bá nídìí obìnrin ò jẹ́ kúmọ́lú. mo sọ pé kí n sọ fún yín kí n kì í lọ ni ò bàbá jẹ̀sà. tẹ́ ẹ bá nídìí obìnrin jẹ́ kúmọ́lú kò kì mí nílọ. bẹ́ẹ̀ni. kò kì mí bàbá jẹ̀sà nílọ. bẹ́ẹ̀ni. ọ̀kadì ìlọ kí ni o. ẹ̀hẹ́n ibi àwí gangan la dé bàbá àjẹsà mo ní sọ fún yín ni pé bàbá àjẹsà ọ̀rọ̀ tí wọ́n bá ti pè yín sí tí wọ́n pè yín sí rárá ni o bàbá àjẹsà wípé kẹ́ ẹ dákun kẹ́ ẹ dábọ̀ kẹ́ ẹ mọ̀ tà síbẹ̀ kẹ́ ẹ mọ̀ dà sí rárá rárá rárá. ọ̀rọ̀ wọn bá pè mí sí. láì ní ìlú àbí nílé yín ọ̀rọ̀ wọn bá pè mí sí. Ah! irú ọmọ àkú ìbàbẹ burúkú òre ọmọ burúkú yìí o èmi ni ọ̀rọ̀ nbà pè mí tí kí n mọ̀ dá sí láàrin ìlú torí mo jẹ́ alátẹnujẹ mo máa dá sọ̀rọ̀ lọ́rọ̀. bàbá jẹ̀sà ẹ má fi ṣe bínú nítorí gangan ló sọ fún yín. ọ̀kàrẹ̀ bí wọ́n ṣe ga tó yìí ìwọ náà wòrán lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó ń wọ̀ bá kàn gbọ́n pẹ̀lú kúkúrú kọ́ jẹ́ ìwọ tó tún ga ìwọ náà gbọ́n tí ìbá ṣe moro ti bàbá tó bí ìyẹn ọmọ játijàti. àìfin ni pé ni àìfihàn pé ní múra kó sábà tẹ òlu irú àrífín òsì wọn ọmọ játijàti yìí ọ̀rọ̀ wọn bá pè mí sí kí n mọ́ da sí i ah ọmọ ṣe o ah irú wàhálà ah mo rí ah mo tẹ́ ó ṣe o. à ń pè wọ́n sí ọ̀rọ̀ tí ó lójútùú fáyé wọn wọ́n ṣe gíragíragíra abẹ́tí tí wọ́n sọ fún wọn. sọ fọ́ rẹ sọ nílá yìí sọ̀rọ̀ rẹ báyìí kèdèdè bínú o ọmọ àlè ní ìfà o sọ̀rọ̀ ní báyìí fimilẹ fimilẹ ọkùnrin lẹ yìí bàbá o ti ṣe ti pẹ o ti ma ṣe ti pẹ àbí àyà o ti àbí àyà o ti ma ah. ṣe ti mú gbọ́ wọlú ìgbéyàwó rẹ ni. sọ́ọ̀mù tó ṣe ni sọ́ọ̀mù tó ṣe ni ìjẹta ń wọ̀ bẹ́ẹ̀ ń wọ̀ bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ sọ́ọ̀mù tó ṣe ni kọ́mọ fẹ́ wọ̀ mi. ìrì ìjà òlò ti rí mi tí mo bá yàrá gbé. ẹ ṣéyà ṣéyà wo jẹ fífi ah, wọ́n sọ fífi wọ́n sọ fífi ni. ìwọ àlùsọ ẹni tó ń lù lọ́wọ́ fẹ́ lóúnjẹ. Eh. amúgbó ni ọ́ eh. amúgbó gidi ni ó bá jẹ́ ni ó ní ìwà tó wù ó ní wù ó ní máa lo bìbí bó ṣe lù bí bàrà yìí. èmi náà ah, amúgbó. amúgbó gbogbo nǹkan ló lè mú. ìjẹsà èmi náà amúgbó. olùkọ́ ìjọ amúgbó lọ. èmi náà ah, amúgbó ìjẹsà. irúwà burúkú wo ni. ọ̀dà irúwà burúkú wo ni. o ti gbọ́ ìwà famugbó wọn lónìí. ìfẹ́ amúgbó wọn lónìí. wo wo wo wo ìwọ máa sọ̀rọ̀ èèyàn lù ọ bí bàrà wọn náà dúró síwájú rẹ̀. ẹ eh? máa wà tó bá jèrè ọmọ rẹ o ó jẹ kí ló bá ti kọ pààyàn dànù tó bá lè dùkọ́ kọjá sílé bàbá tó bí ọ ǹjọ́ gbọ́ kò sáyé tó tó bẹ́ẹ̀ jẹ́rú ẹ̀wò nílẹ̀ ìjẹ̀ṣà. ẹ̀mí ń gbọ́ ìjẹ̀ṣà ẹ̀mí ń gbọ́ ìwọ ń gbọ́. Vamos lá, cara! ni ọ̀rẹ́ ah, ah, ń bọ́ ló àdà. àjàlá ta ń nà mi bẹ́yìn náà nù mo ti wò yín lẹ́ẹ̀dẹ̀ wọ́n lè roko mo bínú ọ̀rẹ́ mi ibi dùn ló lòun lọ sóko òun lọ ṣẹ́gi mo bá ní ìtẹ̀lé kémi náà bá yá mi ṣẹ́gi bọ̀ tó rà ní gidile. ẹ kú oko. ooo o ṣeun. mo ní wá wí fún yín ni o pé mo fẹ́ yára délùú àgbáyùn. Ah, àgbáyùn. nígbà wo lo ti ń ròyìn òtítẹ́lẹ̀ tó sọ fún wa. n ò kúkú rò tẹ́lẹ̀ ah. àmọ́ ọkàn mi fásilé ẹ sì mọ̀ pàjọ́ ò lè dùn kó nílé mọ̀ rèlé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. mo fẹ́ yára délé wéré. ó dáa kò burú ìgbà wo ló wà dé báyìí. kò lọ́jọ́ o. Ah. Ah. kò lọ́jọ́ bí ibò wa ni. àmọ́ òun ò pẹ́. ọ̀dọ̀ àná bó bá wá rí báwọn mọ́ lọ àlọ́ bójú wẹ̀yìn o torí o mọ̀ pé àárò rẹ̀ ó mọ̀ sọ àwò sọ gbọ́ ọ̀rẹ́ mi. ó dà n ò ní pẹ́ dé ó dà o ó dàbọ̀ ẹ wà mọ̀ pẹ́ dé o ó dà n ò ní pẹ́ dé. ṣe yìí. ah ah ìjẹ̀bú lábẹ́sẹ̀. ó wá gbà mí. Ah. yọ kí ló tún bẹ́ẹ̀ kí n sọ. so rárá ti jẹ bùndà ni. wo filẹ̀ ìfọwọ́ rẹ̀ kò ló fi gọ̀gọ̀ fà já lọ. Ah, mọ̀jà filẹ̀ mọ̀jà filẹ̀ wà á kàn ṣe sí wà á kàn ṣe sí. ó dà já lọ. wo bá ti wá ah mọ́jà bá ti wá lọ ah, mọ́jà bá ti wá lọ. sọ wá ní àṣàánú ẹ ní báyìí. ìjà àṣàánú ẹ ìjà àṣàánú ẹ. ṣé wọn mọ̀ yí pé nǹkan tọwọ́ rẹ̀ tó ló fi gàngàn fa yín kódà gan kò ń sóhun nìkan àwọn méjì ni ìkejì ẹ̀ gan Elédùmarè ló mọ ibi tó wà báyìí ah kí sàṣàánú ẹ ó mà ṣe o.

Ah, ẹwà tó tán ibo ló fẹ́ gbà kọjá báyìí ibo ló fẹ́ gbà kọjá báyìí. Ah, ah, ẹ mú ẹ kì í ẹran bí rẹ lẹ pé ni. àìmọye rẹ àti mú àbí àìmọye rẹ. gbogbo ète yín èmi náà ti mọ̀ mo sì ti múra yín lẹ̀ ìwà jẹ́ kó yé yín pé lákọ lèmi náà wà ẹran tó fà tí ó jà báyìí náà ń pè ní náà ẹ̀yin ọmọ adarí wọn ẹ mọ̀ dájú o ẹ mọ̀ burú ẹ mọ̀ bàjẹ́ léèyàn o lónìí lẹ́mọ̀ ọ̀rọ̀ èèyàn tí mo jẹ́. sórí wọ ìfẹ́ ó kọ́ àwọn ará yín yòókù lọ́gbọ́n ṣó wá rí wo wà délé rè wí fún wọn lé ó yá bẹ̀rẹ̀ sí ní pọ́yì. Ah, mo fẹ́ pọ́yì má pọ́yì fúngbà ah! jẹ́ kiri ah, má pọ́yì. gbẹ̀lẹ́dẹ́kẹ́. ó yá mọ̀ kúrúkọ mọ̀ ga. kí tó máa ga mọ́tara mi rè. ó yá ó yá. ìyá jẹ̀bú ìyá ìpọ́n ni kí n máa kú kí n máa ga. ọ̀dẹ́dàjà yìí lorúkọ tá à ń pakọ ajírúkẹ́rúkẹ́ lorúkọ tá à ń pabo. ọmọ kékeré àbẹ̀jẹ̀ lójú lorúkọ tá à ń pè ọ̀dọ́. ilẹ̀ ó yá lanu. wá ó wàá para sáàrin ìlú báyìí ó lọ mọ balẹ̀ láṣepọ̀. <laughs> ṣé wàá rí wọ́n tiẹ̀ o yóò kọ́ gbogbo àwọn akùnrin yòókù yín lọ́gbọ́n ipe kìí ṣe gbogbo ejò ní jíjẹ gbogbo ọmọbìnrin tẹ́ ẹ bá rí tó rẹwà òun náà kọ́ lẹ́ mọ̀ kọnu sí èyí tẹ́ ẹ bá wà kọnu sí tí ò bá gbà fún yín. àlọ́rọ̀ burúkú ni yóò yẹ̀bù sí ń tọ́sẹ̀ rẹ̀ ayé àdá ayé tẹ́tẹ́ bá fún kọ́ lórí abọ́ orí ìgbẹ́ ni. orí dúkú ló jẹ̀bú o. ọdún ẹlẹ́dàá ń kọ́. a da fún ọ náà wàá ikú ẹ̀ wàá tún kù. wo. arábìnrin wọn lọ fẹ́ rí kábíyèsí. bẹ́ẹ̀ bàbá ọmọ mi ló náà fẹ́ rí kábíyèsí. ọmọ rẹ wo. ọmọ mi. eléyìí. bẹ́ẹ̀ bàbá. èyí. bẹ́ẹ̀ bàbá. fún kíni. bàbá kò kàn kábíyèsí mo bá. yóò bá fùrọ̀ ìyá ẹ yóò bá yàrá ìyá ẹ ẹ gbọ́n tó ń wí. Eh, kí ni kan gangan tó fẹ́ rí kábíyèsí. ìyá wa ẹjọ́ bá fún kábíyèsí lóde lórí o ìbátan pẹlẹsẹ o ẹkùn àjẹpẹ o ìyá ìlarí o ọba ní òun fẹ́ rí kábíyèsí jẹ́kí lọ́ọ́ fẹ́ rí kábíyèsí ọba lọ́mọ léńjẹ léńjẹ yìí lọ́ọ́ fẹ́ rí yóò tó kọ́ mọ́ bá a ṣe rí mi. kí ló fẹ́ rí mi fún. ẹ ṣeun kábíyèsí kábíyèsí. kábíyèsí ẹ̀yin olóyè. ó tiẹ̀ dá báwọn. kí ni ìṣẹ̀lẹ̀ láàfin. ó máa rìn. kábíyèsí mo ní ìbéèrè pàtàkì tí n fẹ́ béèrè lọ́wọ́ yín. ẹ dúró náà ọ béèrè béèrè lẹ́nu kábíyèsí. kábíyèsí ìjẹ́ yìí mọ tó ṣekú parẹ̀ mọ́. dùnà ẹjọ ẹjọ sọ gbádùn sá ṣé kọ́ rẹ̀ jẹ́ owó rẹ̀ yẹ wọn àti ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjẹ́ kó sọ fún wa. ọ̀rẹ́ ọmọ yìí pẹ̀lú tí ń bẹ wájú wa nùlù yìí ẹrù bàtà bàtà tí ń bẹ wájú ọba tó tún wàá mú ni mọ rántí tó ti kọjá lọ àfihàn ẹ̀ ń dé. ẹ wá o ẹ wá o ẹ wá o ẹjọ́ wí tẹnu ẹ o lọ́rọ̀ rẹ kábíyèsí máa sọ nǹkan tó ṣekú pààrẹ̀ mọ́ fún yín lónìí balógun tó jókòó òun ló ṣekú pààrẹ̀ mọ́. ṣé mo sọ pé mo sọ pé mo sọ pé mo sọ pé mo sọ pé ọmọ yìí balógun ìlú èwo àbí mo kọ aṣámọ lápẹẹrẹ balógun wo tìlú ìwọ tó sọ̀rọ̀ tẹ́yìn tó jókòó síbí ìwọ gángan mọ̀ bá wí. ṣé ẹ rí i pé orí ọmọ yìí ti dàrú èmi bò àwọn tí wọn ti ẹtẹ erin tí wọn tẹ fún yìí wọn ò tó yẹn pa ká tó pé mi tí mo mọ bí ẹ lérí wọn pa odidi èèyàn. ìwọ ló kú òpè méjì nílùú ìwọ ló sì bá lójú ogun ìwọ ló sì bá lójú ogun. ẹ wá o ẹ má gbọ́rọ̀ ìbẹ́ ní gbàgbọ́ ọtí o ó ní ntọ́ yẹn rí o ẹjọ́ wí tẹnu ẹ. ẹ ǹde ǹde. ẹ ẹ ṣe eh, ẹ ṣe balógun ó mọ̀ ń jọ bẹ́ẹ̀. Ah. Ah. balógun wo balógun bó o bá fẹ́ dìde ibi tó wà yìí gbogbo nǹkan tó ti gbénú òkùnkùn ṣe tó o ta fàsókè tó o wá yí dòbórí ó yá mo tọ́ jáde. kábíyèsí kì í ṣẹjọ́ mi o nígbà náà. àlejò ńlá mọ̀ rè ebi dájú ebi dájú ebi dájú kò sẹ́ tí ò lè pa ebi dájú. babalógo. ẹgbẹ̀je èèyàn tí wọ́n pèlè èèyàn kan oṣù. ibi ni mo. pèké pẹ́ akọ̀dàlẹ̀ pẹ́ẹ́pẹ́. ọ̀pẹ̀lẹ̀ kéésì. ebi dájú. lógo ọ̀fẹ́ o. sí ọ̀wá sí. lógo ọ̀fẹ́ o ó lè díẹ̀ o. ẹ ọmọbìnrin tí ẹ ń lé tẹ fẹ́ fẹ́ o. àṣàkẹ́. àṣàkẹ́ àṣàkẹ́. kílódé lọ́pọ̀ ṣẹlẹ̀. ẹ àrẹ̀mọ ní ń fẹ́. àrẹ̀mọ sì ti sọ wípé kò sí bàbá ńlá kú ẹnìkan tó lè gbàyàwó òun àfi tó ń tè bá fẹ́ kú. mo sì mọ̀ ẹ́ pẹ́yìn ní ń bá wí. èmi ebi dájú bí wọ́n bá tiẹ̀ pé ẹran àbíwọ́ ni ọkàn yẹn pa ṣé mọ̀ràn ti gbé ni. Ah, ah àbẹ́ ìwà gbọ́n ni inú ń bí ewúrẹ́ ń pẹ́sẹ̀ halẹ̀ kí ni ó fọlọ́wọ́ ẹ̀ ṣe wọ́n lásàgbádì ẹ̀ mọ̀jèṣe mọ̀jèṣe bọ́ sí kọ́bí bàbá rẹ̀ ó lọ rèé tamọ́rọ́ ogun dákun bọ́ǹbù ó tiẹ̀ gbèjà kí ni gbẹ́kúndì ó ṣe kó yẹ tó gbọ́mọ ẹyẹ lọ bẹ́ẹ̀ yẹ irú tí wọ́n bá pẹyẹ jẹ́ kì í ṣe wọ̀ bàbá rẹ̀ gan ọ̀jẹ́ bá ń dẹ́rù ẹ̀ wò lásà obìnrin tí mo fẹ́ fẹ́ èèwọ̀ kò sẹ́ni ẹranko tí dùbò ẹkùn èmi ò sọ fún pé ó já mi ń bẹ̀ ni bí bẹ́ẹ̀ kọ́ tó bá kọ̀ láti jáwọ́ bọ́ bá jáṣẹ̀ kò sí tó ló ń bẹ́ ọ́. mọ lọ́ntì ẹ bẹ́ẹ̀ mọ sọ fún ọ ebi dájú ah! ebi dájú. kò sẹ́jì ò lè pa. àrẹ̀mọba àṣàkẹ́ èmi ah. omi tí wọn bá mọ níwọ̀n ní ọrẹ́ láṣì omi kì í ṣe ni ó lè mọ̀ọ́mọ̀ lè mọ̀ mọ̀ lè mọ̀ mọ̀ á sọ fún ni fọ́fọ́ ọmọ ilé fún bàbá bàbá ló ní ó sì jáwọ́. èsì tó le tó bá wa kìlọ̀ fún wọn ọmọ èké ni a kì í mọ pípò bàbá ló ní ọmọ tó fẹ́ mọ sátẹ̀lì lẹ́yìn. balẹ̀ mọ́ kí ni ju ọlọ́tì fi jólẹ̀ kí ló yọ ọmọ bá ń dúbẹ̀ ni. àrẹ̀mọ́ o àrẹ̀mọ́ o ibikíbi tó bá wà mo fẹ́ rí ọ ibikíbi tó bá wà mo fẹ́ rí ọ wọ́n ní alọ́lágadé ifá àjẹgbọ́rọ̀ dàgbà àìsájì kan lọ́pàá ní fowó àgà ká mú alágẹmọ ìwòrì òwò ẹ̀kú ẹ̀gbọ́n ògùdọ̀ ní babaláwo njẹ ogun bá na babaláwo ń jọlẹ̀ lásọ rẹ̀ gbiná ìwọ́dà. <laughs> ìṣẹ̀dá rẹ̀ rèé àti òjò báyìí lọ ọ̀dà bíṣu bá dájú ẹni tó bá kán èmi náà gbajúmọ̀ lójú yóò sì rẹ̀ dànù bébè n ó fi ọ̀dà bàbá rẹ la bẹ́ẹ̀ ni mo sọ fún ọ àti wọ àti bàbá rẹ tẹ́ ẹ bá lẹ́gbẹ́ bí ẹyẹ olúgbọ́n tẹ́ ẹ mọ̀ràn bí àbábílẹ̀ ẹyẹ ìgbàanì tẹ́ ẹ lẹ́mọ yóò gbé nù kára wọn èmi ò fi yẹ wípé ọjà kẹ́dúdú ń bẹ lódùmarè àwọn òkú yẹn tẹ́dọ́ àwọn ẹyẹ nípa ní nájà bẹ́ẹ̀ ìjọ tí ikọ̀ mílíọ̀ ọmọ aláṣẹ́jù sófuru dáńgá tó. àfira nsúnwàrún. wọ́n ní fẹnumẹ́nu fètèmétè ńlọ́dífà fún ìwọ̀fà àlàbá tó ló ń ròkú gbígbẹ lórí obì ẹnu rẹ ti lé bọ́ sán lẹ́sẹ̀ ìwọ̀wẹ̀ ọmọ bá ń dùn mí kọ̀ọ̀sẹ́ ẹranko tí dùbú àkàlàmọ̀gbò bẹ́ẹ̀ ni lọ́ọ̀rì dúró sọ́run kémi ọmọ gbélé ayé ṣe ń tọ́ bá wù mí dàbà o. ọ̀tá. àṣeyàn nìkan àṣeyàn ló lè. ṣé wàá rí báyìí ìkà burúkú ni ọ́ ìkà ni ọ́. kábíyèsí o kábíyèsí o. àṣé ah, ẹni tá a gbójú okùn lé kò jẹ́ ní agbá balógun balógun kábíyèsí kábíyèsí ẹ máa ń mọ lọrẹ. ta ló ti mọ. àṣekà ni ọ. ẹ dákun ẹ dákun ẹ̀yin ìlú mòye ẹ rí i pé ọ̀rọ̀ ti lójú tó báyìí ẹkún kálù akákẹsẹ àwọn ẹsẹ wọn wá palẹ̀ kínní ìmọlẹkùn. ọ̀tún ọ̀tún ìwọ ló kàgbọ sí bàbá ìwọ ni ó ṣe tú ẹ. lẹkẹni. bẹ́ẹ̀ni. ẹyin ni obìnrin lèmi. ọ̀dà délẹ̀ dé.

ìdomi sì ń jẹ yín. ibi báyìí. bẹ́ẹ̀ni. ìgè lóòótọ́ mo ti fẹ́ ra kù kí bàbá rẹ tó kú àmọ́ ìmọ̀ pàtó bíi tákànbí mi wọlé sí i. àkànbí ọkọ mi. síbi ah, tó bá parí ilé ayé ọkọ mi sí rè àkànbí. Ah, ìyá mi ìyá mi àkànbí. ìyá mi. ọmọ sọ̀rọ̀ ṣe sùúrù ìyá o. ó ti tó ọ̀rẹ́ mi ah, ọ̀rẹ́ mi jẹ́ ah. àdúpẹ́ lọ́wọ́ Elédùà ah. ojú òkùnkùn ní fọ́kíkòtò ẹ̀ ò dín ká dúpẹ́ lọ́wọ́ elédùn àti bọ́mọ rẹ rèé bó bá wá kú bẹ̀ tí òfin kankan ayé ń kọ́ pẹ̀lú ọ̀rẹ́ mi. ẹ̀yin ará mi lomi dá òní ìlélẹ́dùnmarè ó fi òpin sí iye omi tó ń jẹ yín ìlú bàbá tèmi náà rèé ìlú mi gángan sì rèé ó yá ẹja lọ ibi tẹ́tì mọ̀ pọn mi ẹ tẹ̀lé mi. láàrin ìlú ó ní mọ bọ̀ wá ṣe tí odò kí n mọ wá ṣe é sí ó mọ̀ pé mo ní nǹkan tèmi náà fẹ́ mọ̀ ṣe é ah, mi ì rí sojá kùjá lọ odò ìwọ náà mọ̀ pé láti ìgbà tó ti bí wa tó ti bí àwọn bàbá wa hmm. a lómi láàrin ìlú àwa jàjà lómi ó ní mọ̀ fòmí ṣeré èmi ò fòmí ṣeré o. ẹ lóòótọ́ gbogbo wa la mọ̀ pé láti ìgbà tó ti bá àwọn bàbá wa kò sómi láàrin ìlú bó bá fòmí ṣeré jẹ́ á padà wá kó wá fòmí ṣeré wo ìyìn wá yùn ó mọ̀ pé mo ní kan tẹ̀lé mi ẹ̀ ṣe láàrin àbá dákun torí ọlọ́run. èmi mọ̀ pé àlòmí mú pínísíìgì àná ó sì wàá mú adé àyín àfi bí ìyàlẹ́nu. kódà Àjàní ibi inú mi dùn dé ó yẹ ń pọnmi sáàrin ọ̀dẹ̀ fún ìyá mi ni ṣùgbọ́n bí mo ṣe kó ti rẹ̀ ní ilé kún un. ẹ̀wọ́ lóòótọ́ adúgbò lọ́wọ́ elédùà òbó bó bá ti ṣe tán kó bèmí láàrin èmi lọ àyè ìṣe ánímọ̀ fẹ́ lẹ̀ lọ dáàbò kí la wá sí láàrin ní ìsìn ṣáàjà lọ bí bá tó wá lọ ní bá tó lọ sí ó mọ̀ sọ̀rọ̀. n fẹ́ bomi ara n wà lù ẹ́ bí ẹja àjàní <laughs> sọ àfimílẹ̀ ní àyìn ó lọ lúwẹ̀ ni. Ah, ẹ ó dáa náà já lọ. kí n tẹ̀lé ń padà wájú mi mi lè lúwẹ̀ ní ìsìn. Ah, ó dáa náà ó ń ba ẹ láàrin ìlú o. ó mọ bá mi láàrin àbúrò bá sì wọ kó mi gbé ọ lọ ìwọ ló mọ. Ah.